wo èwo yìí ìjọ àmọ́ ọgbọ́ kéèsì. Ah. Two, three women on a man. It's rising abroad, you know. Well, I'd kind of like to stay back and enjoy myself. Ọmọ. Ṣọ̀gbọ́n ah! ọkọ rẹ̀. Ọkọ yẹn káàbọ̀. Wàhálà ìsọ́àlù ló ń dún wúruwúru. Ìdí ìsọ̀sọ́àlù wọlé. ṣé bẹ́ẹ̀ kọ́lé sínú mi ọbẹ̀ ṣe bá ń dẹ́sán. kíjọ tún máa bá obìnrin kó lọ máa búra àti ṣe. ṣé ìwọ ló fẹ́ máa advice mi lórí bí mo ṣe fẹ́ ṣe relationship mi. àwọn ibi kúrò ìbò yìí kí ló ń jẹ tó ń yaṣọ tí gbogbo ẹ̀rùn báyìí. wọ́n ti rà. òun ní wà òkè òun ní gbádùn. wọ́n ti. ní pínlẹ̀ òkùnkùn fi kẹ́rù mi náà sọ ní páálí ni. nígbà ah, ah, ní páálí tí n bá wọlé dáadáa èyí táwọn ọmọ mi fi jẹ bisikíìtì kì í kọ́ kì í sí all I thought after you got married you're going back. no I love this country. I ah, love Thailand with my whole life. wọ́n ní ìdíkò ṣe kankan o ní láti fẹ́yàwó dọ̀tun. I want to have two three wives. ìfẹ́ ayé mi ẹni bí ọkàn mi the apple of my eye. kí ni wíṣọ gbọ́ yóò bá ní. ladies ladies I will take from all the dishes. mo rí ẹkọ ẹkọ ogun ayédè yìí lẹ́yìn mi fún ẹnì kárí àbísíkọ tí kò dáa. Ah, à irọ́ wele ẹnì kárí àbẹ. ẹ̀jẹ̀ irú yín wá lọ́yẹ̀ kéèyàn jírí ni ẹ̀yin àkọ́tún rẹ̀ sùn. He has already used your time with another person. I did not ask you to help me. Ìfẹ́ oh, wà láò. Tyler, your favourite is here. Tyler, your wives are fighting. The guys is classed already, okay? Oh, Tyler, please talk to us. God bless you, Yalini, for speaking my mind. bíbá yìí ó ní nǹkan tí àwa. very neat house mo èmi gan ní tí mo ṣiṣẹ́ ní water corporation rẹ̀ <laughs> gbogbo company ó lẹ́ni tó máa ń bá wa fọ̀ kò sí wàhálà sẹ́rí mm. ilé ilé alálùbáríkà ni tẹ́ bá ti gbà yín fúnra yín ẹ mọ̀ pé gba ilé gidi. gbogbo ẹni mo tiẹ̀ ti. wo bí bí wọ́n ẹni tí ó wà nílé ìgàngàn tí wọ́n fẹ́ kókó rẹ̀ àdáàbá àwọn ọlọ́run ti sọ ọlá fún wọn wọ́n ti kọ́lé tiwọn ibi náà ni àwọn náà ni gbogbo ẹrù tí mẹ́nu lé wọn ìkẹ́rù ìgbà tí wọ́n máa dénú lé wọn ò má kò tiwa. wọn ò má kò tiwa wọn ò má kò tiwa sí mo ló màlà ni wọn ò má kò tiwa. sí mo sọ ni pé ńgbà tẹ fẹ́ kọ́kọ́ gbà mí pé ẹrù tẹ kó wa ibi lọ́lọ́run ti bùkún ṣe bí ságà yẹn fi jókòó yìí ara àwọn àga tí wọ́n kó wọnú lẹ́yìn. ẹbẹ ní ìlàkùtì ẹbẹ ìdílé. sásà gàwárì ṣé bá gàdé kódé kẹtó rà mí. má mi ṣe ẹyẹ má mi ṣe ẹyẹ. ẹni sùn. mi lájẹ mi lájẹ dúró sọ̀rọ̀. ẹni sùn. ẹ pẹ̀lẹ́ sà. Ah, wọ́n kàn fi ń pọ́n yín lé ni wọ́n fi ń yẹ orúkọ yín sí pé ah, ah, ọlọ́run wọ́n yin ọlọ́run lára yín ni àti pé ṣé wọ́n wọ́n sì ń jẹ ni àbí báwo. ó sì mi jẹ ni ṣé o sáré bó ṣe ṣe. ẹ̀rù ti ń bà mí pé kó má jẹ́ pé gbogbo èèyàn tó bá ti kó wọ àpátímẹ́ǹtì ló máa di gbogbo kí ni ìwọ náà ń wí báyìí ṣe mo fẹ́ gbalé ni eh, sọ fẹ́ máa padà sẹ́yìn. irọ́ mi wá ah, mi ò padà sẹ́yìn mo fẹ́ gbalé. Ah! ọ̀rẹ́ wa tí yẹn bá lọ ilẹ̀ haúsá tó bá yẹ lọ́dún mẹ́ta mẹ́rin yóò gbèdé wọn tó o bẹ́ẹ̀ kó débi ìwọ náà bẹ̀rẹ̀ sí máa ṣe. ọlọ́run akọ ayé wọn. má má má dà lóhùn má dà lóhùn eh, eh. bó bọ́lá ṣe fẹ́ kórí lórí. bàbá eré ètò ìsìnkú kó mẹ́rin pé torí ààyè mi ti nídìí ilé yẹn báyìí báyìí torí ilé táwa náà gbé tẹ́lẹ̀ kó ṣe pé bóyá àjẹgbèsè àbá bá dà ń bẹ̀ láńlọ́ọ̀dù ní àwọn fẹ́ lo ilé eh, eh, ó ní nǹkan ló sì ní nǹkan ẹ̀ ah. làwa náà fi ń sáré wá torí àti pákéjì owó ọ̀rẹ́ mi so ìgbà wo ni eh, àwa máa kó wọ bí tí àwọn fẹ́ kó jáde. wọ́n fi òwe lé ọ ni ẹ̀yìn tìbí tó ti fẹ́ kókò tí wọ́n ní fẹ́ lólè wọ́n fẹ́ lólè tí wọ́n fẹ́ sọ di mọ́tò àrè lẹ́nu wọn á bọ̀ òwe lé ọ ni wọn ọ̀sọ́ fún ọkọ̀ màmú fẹ́ẹ́ láti lu èbò láì lọ́mọ bí kàkà. irọ́ èmi àti wọn yan àjàfọ́ ni wọn. ẹ àti pé ìjọ sọ yẹn mm. ọkọ̀ jáde ni pé ń bò mo fẹ́ jáde tí bá ti sáà ìdómi ò jáde mọ́tò ló fẹ́ ṣe sí i ah. mo lè sanwó ọdún méjì lẹ́ẹ̀kì máa ń fi ṣe àti pé ṣé wọ́n gan ló fẹ́ gbalẹ̀ ni àbọ̀ fẹ́ gbà fún màmá rẹ̀ lẹ́jọ́ máa gbé lọ́dọ̀ wọn. pàdé kọ́ pẹ̀ fani àbúṣe ìwà àti ìyá rẹ̀ lẹ́jọ́ fẹ́ máa gbé. Ah, ṣé ẹ wojú mi dáadáa ni. sọ sọ sọ sọjọ wọn kékeré ni sọ sọ sọ lẹrun pọ sọ sọ sọ sọjà mi tàbá sáré. ẹ ẹ bàbá lánàá. ayé la wà ní ìsìn wọn bímọ tí wọn tún lù mọ. ẹ ẹ ẹyẹn tiẹ ní sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ìyàwó ẹ làjọ fẹ́ wá bí kò sí pé mo á gbalé fún èèyàn èmi mo ní ṣọ́ọ̀bù tí mo ti ń jẹ́ gan. o ti máa rè mí. a ní èjì wo. ṣáà dàbí ìṣùgbọ́n tó ń ju ẹrù lára ọmọ implicate mi. alọ́dọ̀ sáadà mi wọ́n bí dúró fọ́fọ́ nílẹ̀ ọ̀rẹ́ mi ṣe ṣe owó ti wà lẹ̀. owó ti wà lẹ̀ kí n sanwó fún yín ni. kò sí wàhálà ẹ ti bí èmi tẹ̀ rò pé bóyá kí n máa kó bọ̀ bí wà. ọwọ́ àwa tì mí ta tí wọ́n bá gùn mí gan mo lè sanwó ọdún méjì sí kí n sì pàdé ẹ bẹ́ẹ̀. àá láì gba pọ́ńtì. ṣé ṣé bí gbọ̀ngàn ló ní pé bàbá o ẹwẹ́ ni tó bá fẹ́ gbà bí owó kú omi o ti kọ́lé ọ̀fẹ́ kó lọ. dandan ni kó sílé kó tó kó lọ ilé ẹ̀ tí mo fi ń dọ́kọ̀ lọ. ẹ ṣe ṣe tẹ̀lé ni kò sílẹ̀ àfìgbà tó bá pa màálù màálù kó tó kó lọ bí máa kó lọ kó kó bá pa màálù màálù lára. babaláwo ẹ mọ́lẹ̀ ẹ kó sílé ọlọ́run á. kí ṣe kó sílé mọ dá kó sílé mọ. Mm. ṣe bí owó ti wà. owó ti wà kí owó wà kí wàá lọ sanwó báyìí. ọjọ́ tó máa kó bọ̀ máa bọ̀ jẹ́ ká wà. ọjọ́ tí a. jẹ́ ká wà rírà sẹ́sẹ́ bẹ́ẹ̀ mi mo nílé. bó ṣe ká mi lára tó kàn bí kí n máa kó bọ̀ láàárọ̀ lánàá ó wà lára ẹ̀. ẹ jẹ́ kí mi wá lórí ẹ̀. ẹ jẹ́ kí wá lórí ah, ah, ẹ̀. ẹ kò tó nǹkan. ẹ jẹ́ ní sùn. àní ọjà kò tó nǹkan. wọ́n wẹ́. ẹ ṣe kò máa lè gbé ẹ torí mo gbọ́ pé wọ́n ní kó sílé ní gbé ẹsẹ̀ kó sílé so mo fẹ́ bá yín ṣe ẹ̀fẹ́ mẹ́t. mr kotonko ẹ ẹ débi ìdán ẹ tọrọ tí mo tẹ bá débi ìdán ẹ kọ ibi ìlọ máa ṣàgbé. lọ́pọ̀ pé a rí pé a ti di neighbor o oh, sorry ẹ̀yin ti di ex neighbor. ó ní mo fẹ́ wáìn olùsítì ìgbàdé ní pẹ́ẹ́lí nìkan ẹnu àná búrẹ́dì tí ògbóra rẹ̀ ó yàtọ̀ lọ́gbà díẹ̀ sanwó nílé sí wọ́n mọ̀ lé mú nígbà tí ó bẹ̀rẹ̀ lọ́dún tí ń bọ̀ àrùn dáná bàbá afọ nàìjíríà tó bá ti rówó náà kí ni ó fi ṣèdá tó kún un kí ni mo ti fi àrùn tí ó bẹ̀rẹ̀ mọ́. Àyìndé eh, eh, tó bá di ní àárọ̀ là ó tètè jí wá bá mi lé apartment tí mo ṣe get ọ eh, wà á assist wa láti kó ẹrù lọ́bẹ̀ so tí mo ní sọ fún ọ ni. Ah, ah. ọ̀gá hmm? ẹ tún ti gba ilé mi ni. Ah, a ti kó a ṣe gba apartment mi ni. ó dàgbà yẹn tẹ bá tiẹ̀ wá gba apartment mi èmi ò rò pé nídìí èèyàn kankan láti bá yín kẹ́rù mélòó náà lẹ́rù tẹ́ tún fẹ́ máa jẹ́ kí èèyàn bá yín kó ṣe ní ju bẹ́ẹ̀dì kan tẹ́ jù sílẹ̀ lẹ̀ tí kò sí pákó mẹ́ àti fáànù ẹ̀dẹ̀ ní kọ́bọ̀dù tẹ́ ń bọ́ bẹ́ẹ̀ sí ṣèbí kọ́bọ̀dù náà kì í ṣe títí yín kọ́sọ́mà ló gbé fún wa kójò má bàjẹ́ mọ́ bílẹ̀ ti gbé lọ́lé nígbà tó ní nǹkan bá dẹ̀dẹ̀ lọ́dún mẹ́wàá wá gbà kan ẹ̀ ẹ̀yìn àti àwọn yín kọ́ lè gbé sórí kẹ́kọ̀ọ́ gbé lọ yín onídìí pé kí ọkọ̀ bá yín gbẹ́rù. Ayinde. Ọ̀gẹ́. Ah, Ah, avoid ok ó sọ̀tàn fún mi nìyẹn o wípé ẹ ṣe àdọ́gbọ́n kan sẹ́ni kí n pè yẹn ni àbẹ̀wò tó sọ fún mi pé ẹrù mélòó lè mí ni o sẹ́mi àtìyàwó mi ò lè wò kí ni gbogbo òsì kí ló fara dáadáa ná. má bínú ọ̀gẹ́. a ah! sẹ́mi lè rẹ́ ń sẹ́ni mo ní tó bá dẹ̀ lọ́kọ̀ wá bá mi pẹ̀ tó bá jẹ́ even kó jẹ́ àmà nìkan ni mo fẹ́ gbé àṣọ ọmọọṣẹ́ mo lè ní òkè mo fẹ́ kọ́ lọ bòmí kó wá bá mi kó ó wá sọ̀tàn òsì fún mi. òótọ́ ni ọ̀gẹ́ àmọ́ nǹkan tẹ́mi tún rò ní pé ìtẹ́fi lọ gba ilé tuntun yìí sìn wọn kúkú lé ibi tẹ́ ń gbé tẹ́lẹ̀ owó owó tẹ́ lọ fi gba ilé yẹn ó yẹ kẹ́kọ̀ọ́ fún ó yẹ kẹ́kẹ́ ká fi ṣiṣẹ́ sójà tabàjẹ́ ah. ní níbi two weeks ah. ago kí onísójà lọ onísójà ń wá yín wálé ń sẹ́fẹ́ kókùnrin sáfẹ́ kókùnrin ṣọ́ọ̀bù náà ni. Ah! torí pé o ti rí àwọn sójà kan tí wọ́n wá sí iṣẹ́ lọ́dọ̀ àwọn wẹ́dà sọ mọ pé bígbà tó yẹ pé òun dọ́gbọ́n ta sẹ́mi fún wọn nìyẹn orí àwọn èèyàn wa bọ́ sódì kejì wọ́n wá sọ pé so you owe our colleague job ẹ kilo ló dé tó fẹ́ mi àyè kí ni problem ẹ gẹ́gẹ́ torí mi ò understand kí ló kàn tiẹ̀ pẹ̀ ṣé ìwọ ló bá mi sẹ́kọ̀ọ́ tó wá kọ sẹ́mi sẹ́mi mọ̀ bó ṣe yanjú pẹ̀lú àwọn customer mi ẹ tó mò ń bí ẹ nì. ẹ mọ̀ kó tó bọ́ wá síbi ẹ. ẹ gbẹ́nu sọ̀hún ọ̀dà àṣẹ ọ̀dà àṣẹ lèmi jẹ́ pa fún ẹ àyè tó bá mọ̀ pọ́n bí yẹ èrè tó ti di láàárọ̀ la ìwọ ọmọ délé ọ̀dọ̀ mi má délé ọ̀dọ̀ mi kó wá bá mi kó ẹrù. màá wá ẹ ṣáà ní wá láago mẹ́wàá àbí. ọwọ́ ṣe dé láago kan. ẹ torí àpò títẹ ní nǹkan míì tí kan tán ní mi. fàbó tilẹ̀ jọ ẹrù táwọn afẹ́ kọ yẹn ṣé ó jẹ ẹrù tó máa ń kó lójúmọmọ. ẹrù tó jẹ́ pé òru mo kàn wọ́pẹ́ ilé lè ti súnká alẹ́ ìgan ló yẹ ká kó ẹrù kí n kó ẹrù ní aago mẹ́wàá àárọ̀ ẹrù wo gangan ni ṣé fọ́ọ̀mù tó fẹ́ rù àbí kọ́ńbọ̀dù láàkó ní ojúmọmọ. ìdájí tó bá ti gbé wà léèwé kíbẹ́rù léèwé kíbẹ́rù kan tó sálámọ̀ a gbọ́dọ̀ ti drop ẹrù síbi tó yẹ kó drop sí so ti yọ. èso àlàkáyé ara yín tó bí ń ṣiṣẹ́ bólú ẹ máa sùn sọ́dọ̀ yín láì. ẹ ọ̀gá ṣé mọ́tò lẹ pè ní àbí orí márùwá takọ̀ máa kó sínú ẹ̀ tó máa bá gbé lọ síbi tá à ń gbé lọ. ṣé ẹrù tí mo fẹ́ kó ṣé owó tá a máa san fún onímọ́tò gan sótó gbogbo ẹrù tá a fẹ́ kó ẹrù mélòó ni gbogbo ẹrù tí màá tó gba márùwá ẹrù tá a fẹ́ kó gan kò tó táyà márùwá ńlọ́kì níjàre orí a máa símọ́rí ní tá a máa kiri lọ. èyí tó wo ń bẹ̀ yín lè máa àwa ni ẹ sà. jẹjẹ láyé. ẹ pẹ̀lẹ́ sà. báwo ni mo lọ dà. ibi iṣẹ́ ni. Ah, ah. ah, àjìmúná ló fi ṣe. ẹ àjìmúná ni ẹ ẹ mọ̀ pé wọ́n ní iṣẹ́ lóògùn ṣẹ́. bẹ́ẹ̀ni múra síṣẹ́ ọ̀rẹ́ mi kó a bá lè dẹni gíga. téèyàn bá pàṣẹ jẹ kò lè pàṣẹ jẹ. bẹ́ẹ̀ni ẹ pẹ̀lẹ́ sà. ọ̀dà go go come. ẹ sísà. go come. wá wá wá promise mi ní nǹkan kan ẹ ẹ má ẹ má wọlé tí mo bá ti dé màá màá bá yín. ok. ọjọ́ ọjẹ́ wa ewo ni wèrè gan ẹ tó àwọn ìbẹ̀jẹ̀ gbádùn ewo ni pípọ̀ ọjẹ́ àní kẹ́ máa bọ̀ ẹ máa bọ̀ bọ̀ ọjẹ́ ọjẹ́ jẹ́ ní sinmi lórí pípọ̀ ah, àyìndé kí ni wèrè gan ó ti jàmbálẹ̀ lórí ọ̀kadà náà ó ń wọ́ mi bọ̀ ó rí pípẹ́ òpin kí ló ń kan tó ṣẹlẹ̀ ó jẹ́ kí kí tó lu ẹ̀ ní rest of mind. ọ̀gẹ́ ẹgbẹ́ ọ̀hún olórin orò máa kọrin kan wọ́n ní àwọn ọ̀tá ṣe báwo ní bọ̀ à ń bá tá a kò lọ́nà ló jẹ́ a ọ̀gẹ́ ẹ̀jẹ̀ máa fara balẹ̀ fún mi kí tí ẹ ṣe sọ. ọ̀dà mú gbọ́ ẹ̀rọ ẹ̀. ṣẹ́rí ní tí èèyàn méjì bá wà ní ayé yìí tí wọ́n bá mọ́ síra wọn like plain mind hmm. bínú tèmi ṣe plain sí yìí èmi ẹ̀mọ́ bínú tí ń ṣe rí sí mi o gbogbo nǹkan máa dà fún wọn. àyìnlé sọ́ni tó bá lọ gbé ọ̀rọ̀ kolo wa máa gbé ẹ ṣé torí pé àwọn fẹ́ kan kólónì sí báyìí ló fa pípé pípé pípé pípé tó jẹ gbádùn. ọ̀gẹ́ ọ̀rọ̀ wa ti kúrò lọ́rọ̀ kolo le, ẹ wulẹ̀ ẹ wulẹ̀ kẹ wẹnu Ah, níbo ló ti rí báàgì mi kọ. ọ̀gẹ́ ilé báàgì mi kọ ten million lẹ́wọ̀n lẹ́lẹ́ yìí. wọ́n lọ. sáwọn pé bíráàkì làwọn kan ṣe tán fi lọ sí station kò sígbà tó ní lọ sí stétọ kí ni ó fa bíráàkì wèrè kí ló ń gbòòlò ti rí ten million kí ló kàn ń gbòòlò ten million. ọ̀gẹ́ ẹni pé bàtẹ́ ìnáwó kọ́kọ́ gbọ́ ten million ẹ̀dùn bíi ewúrẹ́ ẹ̀ ṣé rí bó ṣe wà ń lè yìí àwọn kọ́sítọ́mà kan ló wá síbí báyìí mo wá ń pè mo ń pè yín pé kẹ́ tètè dé kẹ́ lè tètè wá bá wọn sọ̀rọ̀ ó ní àwọn fẹ́ concept of chair wọn ti ẹ̀ sọ yẹ wọn ò mú design èmi mo tún fi wọ̀n wọn ní kádìlọ́ọ̀gì pé jẹ́fẹ́lẹ̀ wọ́n ní ìtabáṣà ti mọ̀ pó da wọn á ní báwo lọ́ọ́ ṣe máa sanwó èmi tẹ̀ rò pé bí a kì í ṣe negotiation lẹ́yìn yìí ni ìgbà tí mo dẹ̀ máa sọ̀rọ̀ mú wọn tẹ̀ jẹ́ sọ̀rọ̀ wọn kò gbowó fún mi ni wọ́n ní ten million lóhàn bẹ́ẹ̀ mo dẹ̀ ṣí báyìí mo pariwo ẹ mọ̀ pé ẹ̀yin dún bí ẹran sìn èmi dún bí olóńgbò ni. ten million pé wọ́n fẹ́. wọn sọ iye sẹ́ẹ̀tì tó fẹ́ wọ́n kàn ten million pé wọ́n fẹ́. èmi tí àkọ́kọ́ bẹ́ẹ̀. ara ah, a. Ah, ah! ten million wà. owó wà bẹ́ẹ̀. Hey! Hey! Hey! tẹ́mu wọ́n ṣe ọtí fi kíní kádìlọ́ọ̀kì wọn ti ẹ̀ wọ́n ní ká ṣe nǹkan tó bá fà ọ̀gá mi tó wá ṣe mistake kan mi ò rántí gba nọ́mbà wọn owó yẹn ti wọ̀ mí ní orí wọ́n wá náà máa padà wá wọ́n ṣàmà pa. ẹ ká sinmi sísan wọn lálẹ́. ẹ ẹ jọ èèyàn tó jẹ́ ọ̀gá ń bíbá ẹni lókè. i'm i'm the hod. ọ̀gá ẹ mi ní hod. okay fine. mi ò mọ̀ bóyá. <laughs> ẹ ẹ wo pàkí kọkólómọ. àìdè blọọkì ti bí blọọkì inú jìn ẹ pẹ̀lẹ́ sà ẹ àwa ni èsòdì ọ̀gá ìlú àwa ni o náà ẹ ẹ ọ̀gá ẹ ẹ ẹ a mo lè sọ fún ẹ kó tó yẹ sà ẹ. Ah, wọ́n ti gbogbo wa. Kí ló wà ń bí àti bẹ́ẹ̀? Owó wọ́n ti rí. Wọ́n ti rí lọ́jọ́. Sábà kúrò. Mo ní èèyàn furniture sí like eh, fifty rooms ọmọ bá a build furniture sílẹ̀. ẹ ẹ jọ ẹ mọ bí mo hotel ẹ sọ. yes yes wọ́n ṣe gbọ́. bí fifty rooms. yes. Ah. fifty rooms. yes. ṣé ẹ pé fifty rooms a máa ṣe cupboard bed a máa ṣe anything furniture. yes you dey too late. ọ̀gá ẹ̀ mìíràn mìíràn gbogbo ẹ̀ náà lè máa ṣe.

ara ẹ̀ ń dìde ṣé ni tí ò lówó ṣé nǹkan ọmọkùnrin máa gbére ni àbúgbọ̀pọ̀ ní no food for lazy man ó mọ̀ pé lazy man yẹn no food for you ni. ìyàwó ẹ̀ wo jẹ́ sọ kí nìkan wọ́n kọ́ ẹ̀ má ní mi lára. sì máa wo àwọn kan náà gbé kóló wá ká iṣẹ́ ẹyọ kan tá a rí àbáwọn já kóló owó tó wà bẹ̀ gan-an bóyá five thousand tipátipá gan-an fi fún wọn wàásù èmi gan trek wálé ni. wàásù bí èlò. wàásù àní fifteen naira. tí yọ bá wọ àdáhùn. kíni. sáré o máa fà. kí ni sí ọba yìí. máa bọ̀ jàre máa ah, ọtí ń pẹ́jú lórí jò. Ah! sọ àwọn nǹkan tó máa ń ṣe tó máa ń bí mi nù kò tiẹ̀ mo sábà pé kò sí nígbà tí n bá lu náà pa wọn ní ọ̀rọ̀ sí sọ ní fìtínà fìtínà bá bọ tó bá sá lu náà pa wọn sáré sọ pé bóyá mo fẹ́ fìtínà tí bàbá yàwó mi wo ọ̀gá ọ̀gá ẹ̀. dá mi lóhùn mo ń ṣiṣẹ́ lọ́wọ́ jáde àní tó bá fẹ́ sọ ni kò sọ. ọ̀gá ẹ̀ sọ́ọ́tì tẹ̀ mú yìí níṣẹ́. ẹ wo ọ̀gá ẹ̀ ẹni tó níṣẹ́ tó gbéṣẹ́ fún wa láti ibi ìjọ yìí ó ń sọ pé nǹkan tá a ṣe fóun ò tẹ́hùn lọ́rùn kàkà tó yẹ kí wọ́n bá ṣe máa parí iṣẹ́ ẹ̀ka ṣe nǹkan gidi fún ọtí lẹ́yìn fowó mọ̀ ọ̀gá ẹ̀ ẹ jọ ṣé owó tẹ̀fún eléyìí ṣiṣẹ́ kò ní ràṣù. wọ́n èmi náà ti wà ní attack mo dẹ̀ ti wà alert so ń gbọ́ ṣèyí fam attack ọlọ́mọ jarogun attack torí ẹ̀ ẹ̀ ńgbà tí èèyàn gbaṣẹ́ láyé Buhari tó wá fẹ́ gbà láyé Tinubu níbo ló ti fẹ́ papọ̀ jọra wọn. a epo two something ó padà di five something price gbúdọ̀ yàtọ̀ àwọn igi lóko náà èmi mọ̀ pé igi titun wọn lóko ẹ ta bá promise ní mahogany bóyá ká lo eh, àkókò fún àbí ká lo. Eh, eh, ah. èmi lọ́jọ́ tẹ dá pé báyìí. ẹ pẹ̀lẹ́ sà. ta ló kí ẹ ṣé nǹkan tèmi ni kò ṣe é lè. tébù yẹn gangan rè. tébù ẹ lè lè. bẹ́ẹ̀ni ẹ máa rí i pé mo sì gbọ́ tí sí lórí gan ó dúró kò dáa. ṣé bu ẹ lélẹ̀ ṣé nǹkan tó ń fi wọ́n ní catalog lè. ẹ ẹ sẹ́rí ti catalog yẹn àwọn tí wọ́n yà ọ̀tọ̀ nìkan tí wọ́n yà síbẹ̀ so ti yé yín and everything ti change uh, mdf ni mo lò fún yín. ṣe mdf ẹ lọ sọ glass orí ẹ̀dá. kọjá ayé ò lo style so glass orí ẹ̀dá ti fọ́ so ti yé yín ẹ ẹ wo time tawa ẹ ah ah ẹ máa rí i pé mo gbọ́ tílé kò sùn so mo fi ṣe sample fún yín ni ẹ lè máa gbé nǹkan lé lórí iṣẹ́ ta tèmi so àti pé ńgbà tẹ máa gbéṣẹ́ fún wa ayé búbù lẹ gbéṣẹ́ fún wa which is Buhari so ti yẹn ayé bat lẹ fẹ́ wá gbà which is let uh, poor breathe ẹ lọ fọkàn balẹ̀ so igi tẹ̀yìn wa ta order fún gbà yẹn price ẹ ti change torí pé wọ́n ti yọ subsidy lórí mpt. ẹ o tó ṣe hdf kọ́ ló sọ pé bẹ́tà fún mi and secondly ṣé irú size tèmi ni kò ṣe ló ṣe. ẹ àti hod àti gbogbo ẹ náà inú abidi ló wà kò sí lè tán yọ kúrò bẹ́ẹ̀ má dá sọ̀rọ̀ ìlà tí kò sọ fún pàpà àgbà sápẹ́tà ojú ẹ̀wù ní ìmọ̀ bí subsidy ti lọ. màá bùkù. tó bá tún sọ anything mẹ́ẹ̀ màá láyà left ojú á dáa. ó yẹ kó ṣá ẹ má làwọn ẹ kó tó kẹ̀kẹ́ sórí kò sẹ́ńtì wò ní ìnáná ìrìn èjì àti wà tọ́gẹ̀ máa ń ná yín gan mo ṣe fọ́ǹbù o máa ń ná yín dáadáa ṣùgbọ́n ewu orí tiẹ̀ mo rìn àti bá ní kí n rìn tí bá pa bẹ́ẹ̀ ni mo fẹ́ fi òkú ẹ̀kọ́ mi lọ́mọ tí bá débi lọ́la nílùú agbótáwà yìí gbogbo lọ́la tí bá ọkọ̀ tí mo àjọ kò sọ pé kò ṣe ìfúnilẹ̀ àti glass àti sáì ìtajọsọ àti ìdìyẹ ok mo sọ fẹ́ẹ́ bá bá dé ìgbà lọ àti ìbá bá ó kò sàmúlò kó wà tó ṣe. yes sir ẹ eh, but ayé eh? ayé búbù lẹ gbéṣẹ́ fún wa ayé báàtì lẹ fẹ́ wá gbà yìí. Ah, ṣé ó máa jọra wọn ni ṣé tán tẹ kó ah, eh, eh, eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n lọ bá wọn sọ̀rọ̀ torí ó pín mẹ́sàn gbogbo àlàyé tó ṣe pátápátá lọ́yẹ lọ àwọn tí fáwọn olóòkà ayọ̀ náà mọ́ hmm. tọrùn mi làwọn ò léèjì àròkọ èmi kí ni mo ṣètò ọ̀sẹ̀ pàwọ̀ rẹ̀ wọn dayọ̀ àwọn ìlà àṣìfò lọ́jà rẹ̀ ó mọ̀ ya àwúre mi. ẹ ẹ bàbá ó dàbí pé ẹ tí ì gẹ́tì pọ́ìntì tí mo fẹ́ fà yọ lọ́wọ́ ṣé rí ọ̀rọ̀ ẹ ẹ àṣẹ àjò kí kọ́sọ́mà máa wá àbí ẹ ẹ nǹkan tí mo fẹ́ kọ́ yẹn o eléyìí tí mo fẹ́ gangan àwọn tó máa sọ pé ògùn dábèjì olórí olè ẹ bá mi gbé owó wá tó bá yẹ pé máa ń wo fíìmù ni bí kí èèyàn kàn rí fifty million gbà lẹ́ẹ̀kan náà irú yẹn ni mò ń sọ tí máa kàn ní fifty million. a jowó lọ sọ̀hún oṣó ló fẹ́ ṣe oṣó oṣó oṣó owó ló fẹ́ ṣe ọ̀hún. ọ wá ní sọ̀rọ̀ kọjá mọ́ ọ lọ fẹ́ ṣe sowó. èmi ò kàn fẹ́ fún gbogbo ẹnu sọ dájú. iṣẹ́ ńlá ló fẹ́ bẹ̀ mí o mo fẹ́ ṣe sowó. tí wọ́n máa gbé lálá lewé àgbààgbà àrú lálá lewé sápọ̀. ẹ fi mi wé sápá ẹ jẹ́ kó rú torí owó ló ṣe é ṣayé. tí wọ́n bá ṣe láàárọ̀ tó ní lálẹ́ tí wọ́n bá ṣe lálẹ́ tó ní láàárọ̀. tàbí kéèyàn kàn rí one billion àbí fifty billion eighty billion. yóò ná olówó kékeré kan yóò wà parí iṣẹ́ náà. ọ̀kẹ́ ètò ọ̀gbìn láti parí ètò. ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni. èé ṣe wí ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ náà jẹ́ lọ́ọ̀dì wà ní jẹ ìgbà tí kìí jẹ gbarangba òkòkò fìsàlẹ̀ ajé ọmọ ọ̀pọ̀ òwe ọmọ ní ajé lọ́wọ́ ọ̀dà owó òdìjà ọmọ ńlá ńlá ńlá ńlá ńlá ńlá. ẹsẹ̀ mo fẹ́ ni. ẹ mọ̀ fún òdìyà mi ọ̀ bẹ́ẹ̀ ní bàbá ẹ̀ka five thousand lówó ọkùnrin lọ́dọ̀ ní six thousand. ó rà pé ẹ tí mọ tí mo fẹ́ gangan kì í ṣe oògùn gírí mo ní ẹ bá mi ti o àní kíní eh, owó owó fifty billion kò mí mí dúró lórí million gan billion billion bílí bílí ni mo fẹ́ mi ò fẹ́ mi lí. ṣèbí owó tí mo dá kọ ló kéré lójú rẹ eh. àwo ló kéré ifá mi ò kéré èmi mo ń bẹ̀ fún tí n bá ní ọmọ àlọ́wájú máa lọ tí n bá ní ọdẹ yìí mo kọ́ ọdẹ yìí tọ́ ọba ti kó wa tọ́ ọba ti ní owó fìkà rẹ mi mú. ẹ eh, ẹ ẹgbẹ̀rún márùn sí mẹ́fà. bẹ́ẹ̀ mo sọ fún ọ káwá ní mo kó wá bí irú èmi nǹkan. kílẹ̀ ò tó sún ọgbà sẹ́ẹ̀ rẹ. ajẹ́ òpó ti lówó lọ́la. ajẹ́ òpó ògbé ni. baba ajẹ́ òpó ògbé. ẹ̀jẹ̀ mọ̀ wọlé. mo ní ajẹ́ òpó ògbé. òkúkú níṣọ̀ hmm. oníṣọ̀bù bíi ònàmọ́náyé ọ̀nà àgbàlagbà tára pàràkòrò àjẹmọ̀ kẹsùn. ibi ọba wà kọ́ fi léèmí ṣe bùbé. lẹ́nu tí n bá kó wọlé ṣé ẹ kí n close lọ́fíìsì baba ẹ kú mẹ́ẹ̀ lọ. ayé mímọ́ wa bẹ́ẹ̀ é, é, é, é, é, é meticuloso. Oh, ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ ẹ wo kó ló ta kàn fún ìyá sídìí yẹn ó máa fowó kun o ẹ wo ǹjẹ́ ni kó ló yẹ fi tú. ọ̀gá ẹ̀ ọ̀gá ah ọ̀gá ẹ̀ kí ló ṣe yín Ayíndé ah sorry ẹ kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan mo sì wá ń rojọ́ kóló fún kóló ìyá sídìí fún yín ni ah, ẹ dẹ̀ ti. Ah. ẹ Ayíndé ọmọ kan tó ṣẹlẹ̀ jókòó. so agbaniwọ náà dà yìí wò sọmọ kékeré mọ ọkùnrin tó wà ní ọ ìwọ náà máa ro jọ kí ni olóòbá wa gangan ti ọ̀rọ̀ kí ló ń sọ. àní kóló ya sí dí. ó ti tó pọ́ǹtì tí mo fẹ́ lò náà kóló. so ní ìsìn báyìí àwa ò níṣẹ́ méjì ju kóló kóló àbí kẹlòmíì dáwó jọ sínú kóló kó ní kábọ̀ òǹjà àbí ká máa bá yàn kan àpótí ṣé ìgbésí ayé ṣé ọ̀nà téèyàn fi ń lówó nù kóló torí nǹkan tó ṣẹlẹ̀ gangan ò tiẹ̀ yé mi àwọn èèyàn bóyá wọn ti eh, sí àlé mọ́ ni o bóyá wèrè làwọn tán ta plastic ṣà mo ti lọ kéèyàn kan rí eléyìí tó fi yẹ kó ṣe set up ṣà plastic láì sínú bá kéèyàn máa ra plastic ẹ eh, kìíní sínú yàrá ẹ eh, ẹ sitting room ẹ ó ti sú èmi. ọ̀gẹ́ ṣé mo pé mo sọ fún yín pé kẹjẹ ká kàn máa kún fún bẹ́ẹ̀ lọ́hùn-ún ká máa gbàdúrà dáadáa àdúrà dẹ̀ ń gbà o àwa là kọ́ bí ara sí o ẹ kàn sọ pé kóló kòlòkóló lẹ kàn sọ ẹ sọ iye kóló tà ń ṣe lọ́sẹ̀ ṣẹ́rí níbi ìjẹrin gbà èèyàn kan sì gbé kóló mẹ́fà wá fún wa six kakọ̀ bá pray kí market wá fún kóló yẹn ni ó lè jẹ́ ká máa jẹun ní distributor kóló ẹ mọ̀ pé ọ̀nà tọ́lọ̀ ń kọ́ fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gá ní last week a sì ṣe àpótí bíi mẹ́ta ẹ mọ̀ a ti ń ṣe kóló tó pọ̀ a ti ń ṣàpótí. àyìndé sọ gbádùn kákan súdùmọ̀ yàtọ̀ sí kóló kóló mọ̀ la èló náà san lórí kóló kódà pé ọlójú ọ̀fin ríran kí là ń sọ kí ló ń sọ kóló sórí kéèyàn gba kọ́ńtrátì stúdù ó sàn ju kóló kóló èló náà nǹkan kóló àwọn ọ̀gá náà tán bá fẹ́ ṣàdúrà fún yín ó yẹ kán mọ́mọ́rú àdúrà tán máa ṣe sọ́gà sọ pé àwọn ṣàdúrà kóló fún mi sórí wọ́n ti lẹ́ni tí ò bá gbọ́n òun làwẹ́ máa ń gbò mo sì wà yìí èmi gan fẹ́ wẹsẹ̀ ọsẹ bisabisa àkóyè bisabisa ọlọ́run ṣe portable ti ní àmì ritualist èmi gan mo ti fẹ́ di ritualist by nisin ó dàbí pé tí yorùbá ṣe rí swali ṣe yóò lè rí ibi rí ṣe kó ló ọmọṣẹ́ àwọn kóló wèrè tó tún wòye náà wọ́n ti lé wa kó ń bẹ̀ o wọ́n ti ṣe kóló ní ìwọ lọ́ra kóló táwà amẹ́ríkà nìyẹn ti ń tà wá gbígbà téèyàn fẹ́ lu atm ni ọ̀nà tí wọ́n ní padà àbádọ́ àwa onígi pẹ̀lẹ́ ọmọṣẹ́ ṣé àwa ṣáà ṣe píìnì sí kóló tàǹkan mọ tán rẹ. ọgẹ ẹ ti ń ronú jù o. dey play. èmi ò ní fẹ́ jẹ́ kí ẹ ronú tó tó yìí o. ṣé ní gbogbo nǹkan tẹ́ ẹ rò yìí hmm. ìbẹ̀rẹ̀ ẹ ní èèyàn máa ń mọ èèyàn kí mò ń pin ẹ o. ẹ wò ẹ jẹ́ ń sọ sórí bàbá mẹ́ta fún mi. bàbá mẹ́ta ní owó ládùúgbò wa. àmọ́ mi tó ti rí owó ẹ̀ gbogbo akọ̀mọ̀ kò ni. òun àtọ̀rẹ́ ẹ̀ ń jáde lórí títì bá níwájú lè bàbá mẹ́ta bàbá mẹ́ta jáde bàbá mẹ́ta ó pọ̀ jàmbá kan. owó ikú kan náà ló máa pààyàn ikú kan ni ó pààyàn. Ah kíni kílẹ̀ ọ̀dà kílẹ̀ sórí kéèyàn wáyé kéèyàn gbádùn wọn bá kéèyàn fẹ́ gbádùn bóyá kéèyàn já kó jápa kó nu ayé ó sàn ju kéèyàn kan wà ó bá jìyà olówó olówó sọ̀rọ̀ gbọ́n ní pọ́tébù if you do ritual you go die if you no do ritual you go die make I kúkú do ritual. ọ̀gẹ́ ọmọ sẹ́. ẹ ẹ wo bí àkọ́ tí mò ń sọ ni òye. kí ni ẹ. sẹ́rí tó bá tẹ̀ jẹ́ pé èèyàn máa kú ilé ẹ̀kọ́ náà padà ẹ mọ̀ pé ẹ̀ lára tí èèyàn bá èyí àkọ́kọ́ gbẹ kó tó kú yìí nǹkan tó wà lẹ́yìn yẹn ò o. àìdè sórí màá rọ bí ọ̀rọ̀ ọba Solomon ẹnikẹ́ni tó bá tún advice mi kò ní dà fún tó máa fi ṣe freedom kó nu sọ̀wé máa advice mi. Eh, objection bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ yẹn ṣe rí ìwọ́n tèmi kọ́ mọ̀ ní pé ṣe rẹ́ni tó bá ti lọ wá owó ní ọ̀nà tí ò ikú warawara lónítàn máa ń kú o tó bá tiẹ̀ tún kú sílé kò bá dẹ́ lómi máa ń kú sí kọ́tà o jẹ́ kí n ro warawara. ẹ jẹ́ padà sí i pẹ́ máa gbowó sí lọ́wọ́ ìyá síbi o. Ah. ẹ ẹ jọ ẹ má bínú. mo ń bọ̀. mo ń bọ̀. ọgẹ́. mo ń bọ̀. mo ń bọ̀. ẹ bọ̀ ẹ má bàa ọ̀gá tún lọ sí sọ́ọ̀mù ènìyàn tó bá ti fi bọ́rọ̀ ṣe wọn nǹkan kan gbowó kan tó bẹ èmi máa ń gbowó sílẹ̀ ọ̀gá máa lọ́ra gíṣẹ́ tí wọ́n ti mọ̀ nípa máa lò lẹ́yìn iṣẹ́ bí akẹ́kọ̀ọ́ kọ́ṣẹ́ ìkọlẹ̀ fún wa so àbí kẹ̀kẹ́ gbówó tó bá wà ṣọwọ́ olúwa fún wa so níta tọ́gà bá ti dé wọ́n sọ balance. ok fine tá a bá ń sọ̀rọ̀ bíi fifty million Hey, Baba. ẹ jọ ẹ ìbéèrè tí mo wá béèrè gangan lọ́wọ́ yín ni pé ọjọ́ mélòó ló kù tí mo fẹ́ lò láyé kí n lè mọ̀. ìkú ẹ̀wẹ̀ ọba níkú ní nǹkan kan pọ̀. ẹ ẹ wọ mo mọ nǹkan tí mò ń sọ o. torí ẹ ṣe lójú rẹ. tẹ ẹ mọ nǹkan tí mò ń sọ ni ní nǹkan tí mo wá ṣe lánàá tẹ ẹ fún mi lọ́sẹ̀ àti ọ̀gẹ̀dẹ̀ àná láti sọ a lẹ́sùn pé kí n kàn jí kéèyàn kan lọ̀gán tán ní kéèyàn lò ní tí ò ṣẹlẹ̀ rí sí mi ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. kí tó dé sọ́ọ̀bù náà ti ń pè mí wọn láwọn kan ti gbé mi níwá báàgì báyìí náà fi gbé bí mo ṣe rí àyà mi já àìtí ikú ọmọ ẹ ni arákùnrin kan bá tún wọ ọkọ̀ dé ẹ àwọn fẹ́ gbé kọ́ńtrátì hòtẹ́ẹ̀lì bíi fifty room ní owó tí ò sọ owó kékeré mọ́ ni ẹlẹ́ ti fásì jò mo náà mọ̀ pé nǹkan tó bá ti fásì bẹ́ẹ̀ yẹn ó dà pé èèyàn ti rà nù ọjọ́ ọkùnrin yẹn ni nǹkan tí mo ti wá sáré wá báyìí gangan nìyẹn pé ẹjọ mo fẹ́ mọ yọ ọdún tí mo fẹ́ lò gangan ilé mọ bí mo ṣe fẹ́ sí. tí bá ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yé mi rọmọ pa só ń pàṣàmà ni ọsọ ṣe mi lẹ́nu ọbùyọ sí. ìṣòwò ló sọ sí mi lẹ́nu ní nǹkan tẹ́ ṣe fún mi lọ́jọ́ wo ti gbà wo nígbà wo ti gbà wo ní nǹkan tẹ́ ṣe fún mi lọ́yẹ̀ ṣe fún mi lọ́sẹ̀ tẹ́ gbé fún mi lánàá tí mo wẹ̀ láàárọ̀ yìí kéèyàn fẹ́ lọ gba lónìí gan wọ́n sì ní kéèyàn sáyìn eléyìí ò tẹ̀ nídìí lónìí ó bẹ̀rẹ̀ ṣẹ́ straight ni. ọ̀sẹ̀ tí mo gbé fún ọ èèpọ̀ nǹkan kan pọ̀ mọ́ nígbà mo rí pàníyàn rẹ̀ ga kó má ṣàláìsí pé ìní fún ọ ní nǹkan kan tó kú òbí torí mo rí wípé ojú rẹ ti ràn wọ̀n wọ̀n mọ́wọ́ kó má sì pọ́ tà sí àgẹ̀rẹ̀ lọ́lé aláwo bò mí ah. tí ó gbé nǹkan tí ó jẹ̀mí rẹ lé ọ lọ́wọ́ lásán mo gbélé ọ ah. kò sí kankan nú ọ̀gẹ̀dẹ̀ tó jẹ́. ẹ wẹ wẹ èmi ò ní ìwá sí bíráàkì bí gàrí ah, nǹkan tẹ gbé fún mi mo ní wàá gbọ́dọ̀ gẹ̀dẹ̀ ìtọ́ sáré ṣẹlẹ̀ só ṣẹlẹ̀. ọ̀bù ìmọ̀gbẹ́lì ọlọ́wọ́ kò sí nǹkan kan nu rẹ̀. Ah! ẹ ẹ ọ dà pé nǹkan tí mo sọ sẹ́rù bí ìṣeré o bí ìṣeré o ẹ mọ́ tàn mí o. ọ̀dà ó sókùnkùn sí mi ó sókùnkùn sí wọ jẹ́ kó pìtàn lẹ̀ ẹ̀fẹ̀ ó tàn má lẹ̀ sí. ẹ bèrè lọ́wọ́ pìtàn o. Ah, ah, àbí mi lálà ojú ayé. èmi náà ò sí nǹkan kan sọ́sẹ̀ tí mo gbé fún ọ ṣé ìwà máa tí mo gbélé ọ lọ́wọ́ ni èyí sọ ọmọdé àwo mọ́. lẹ́kọ̀ọ́ ńlẹ̀ wọn àjà ní ọ̀sà dẹ́fẹ́ rí mi lóde ọ̀wọ̀ mà kó eléré má bọ̀ tó kọ́lá kọ́ ọmọ tí pé rí fún un. bá a fẹ́ máa lọ́jọ́ àríná bá a fa máa lẹ́sẹ̀ àrìn ìtọ́ lóní ọ̀sán ọ̀tọ́ ire. ṣé mo lè tó fojú kàn mí wàá ráyè jẹ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ajé àfilé ẹ̀ ṣe. jígí wo ló wò láàárọ̀ èmi ò kí n lo glass àbí ṣe látijọ́ tí mo ti wá bí sẹ́rí kí n lo jígí wá bí ni. ronú dáadáa o níbi ọ̀rọ̀ dégùn yìí kọ ronú rẹ dáadáa kọ tún wò ọdún wájú jígí gan láàárọ̀ yìí lónìí owó jígí kan bẹ́ẹ̀ tí wọn ò jí kí lóru. ẹ o láàárọ̀ ìtẹ̀mí ṣe tán kí tó máa lọ sọ́ọ̀bù mo múra lọ́wọ́ gan ni ilé tí mo gbé tẹ́lẹ̀ mo ti kókó bẹ̀ àmọ́ ilé tí mo ṣe wàá kó sí nìsín mo bá dígí kan bẹ̀ ẹ bíi mírọ̀ tọ́ta máa ń wò láàárọ̀ ògiri bẹ́ẹ̀ mi ṣe fẹ́ kúrò kíní mírọ̀ yẹn èwo lèmi wò láàárọ̀ ìpè àkémi náà tiẹ̀ wò wájú ẹ̀gàn ni mo ti dọ̀gẹ̀dẹ̀ mo kàn fọwọ́ wò gbà kémi náà tiẹ̀ wò gbà sójú mi wà ọ́ yìí o èmi ṣe tí mo fẹ́ ṣe ni mo kúrò bẹ̀. àárọ̀ tó fojú kan jígí tó wù òun lọ bá ayé pàdé ibi tọ́rọ̀ rẹ ti dáyọ̀ nù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ jígí tó wù láàárọ̀ yìí ń bẹ lọ bá ayé pàdé tó lódùmarè fi ámì sí fún ọ lọ́dún ní wúlò rọrọ̀ ọṣẹ tí mo fún ọ ògùn ni ọṣẹ lásán ni o kọ́ ọ wá dá gbogbo ọ̀nà má jẹ́ jígí tó kù látàkà rẹ kọ́ ọ máa wúlò sórí jígí tó wù jígí ajé rẹ lò ojoojúmọ́ ni kí máa wò ibi tọ́rọ̀ rẹ wà jìgì. Olha, trabalho. Vamos ver o aviso. fẹ̀sùn yóò ti wọ nàìjíríà tó ní tó ní ẹ̀ṣọ́ ọlọ́run ló bì í yóò pè ẹ́ tàǹdáná sí i yóò lọ fún kínní ẹ ẹ o rí pé kọ́mpìnì bí a ti ọ̀dà mi wọ́n ní kò ní lọ́kàn wọn ẹ́ bẹ́ẹ̀ bí kọ́ńtìrì wa náà wọ́n ti dáná sí i ah three hundred million ṣé wọ́n ah kí ló wọ́n bá wọn lọ wọn ò gbé fóònù ẹ mọ́. ọkọ rẹ mo ṣì rí lẹ́yìn o. ṣebí mo sọ fún ẹ kọ́ńtrákì tí mi ti sapá pàgbẹ́ fún mi lórí wẹ́dìnì ọmọ wọn pé kí n kọ́ ṣe déètì fifty million lọ́sẹ̀ ní sọ́kàntì orí tèmi náà fi lọ́ra mi ní wọ́n ní ní ajá náà wípé lóde kọjá wọn bọ̀dá. ọkọ mi gbogbo ìgbà tó bá sọ pé kọ́lọ̀ má ṣe àṣírí kọ́lọ̀ má ṣe àṣírí ká máa sanwó ẹ̀. bí mo ṣe gbowó yẹn tó nu báńkì mi ò tí ì rìn ju two kìlómítà lọ bí mọ́tò jẹ́ àwìn mo ṣe democracy mi ní ẹ̀kú làwọn kẹ́ńtì kẹ́ńtì ẹ bá bẹ̀rẹ̀ sí ní bọ́lẹ̀ lọ́mọ́tò ìbọn kò kọ́ ọmọ ọmọ báyìí mi ò ní ká ak forty seven dágáàmù gbogbo ẹ ló kàdé alẹ bàbá ní kí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní kúlẹ̀ lọ bá bẹ̀rẹ̀ sí ní pẹ̀ṣẹ̀ àkùnwá lọ́rọ̀ kọjá wọn ti gba fifty million lọ́wọ́ mi o gbogbo góòdì mi ló ti gbà. ọkùnrin ọwọ́ mi ọwọ́ mi náà ní kí wọ́n gbọ́ ní wọ́n sọ iṣẹ́ ọdún kan pẹ̀ṣẹ̀ sí ọmọ tó lè di aláìdúró tó sì di ọkọ ọjà tá a ń pọ̀ jùlọ. wọ́n ní pé àti pẹ́sù tó gbé po pé wọ́n jọ ní papọ̀ ni. ètò gbé po wọn lọ di gbúdọ̀ lórí orílẹ̀-èdè wa pé ni bá dáná sun wọn dáná sun lọ́jọ́ ìkọjá náà bọ̀ kò sì tí ì dùn mí. mo á sọ fún mọ́níjà pé ó pè wọ́n ni wọ́n á lọ bọ̀ wọ́n á sọ pé ah kí ọkàn àwọn pẹ̀lú wúwo rẹ̀ bí àná pé. Yẹ́ẹ̀mí ti bàjẹ́ ooo! Yẹ́ẹ̀mí ti kájú aṣọ ẹ̀sìn! Ṣé gbogbo mi tí mo wà mọ́tò yẹ kó ní mo fẹ́ sọ̀rọ̀ ìjọba yẹ́ yẹ mi o? Ọ̀tá padà dá mi sí wo owó! Níbo ni mo ti bẹ̀rẹ̀? Ọkùnrin ni àwọn méjì ìyàgbọ́ lè máa ń sọ fún papọ̀ tó dẹ̀jú náà ni ó yà lẹ́kùn ni àbá dànù lé omi. ẹ bá rẹ ẹni anábọ́wá Muhammad kò sí bá anábì ṣe ẹ̀rù tó ń anábì pọ̀ anábì sì tóbi anábì ló gbẹ̀yìn gbogbo àwọn anábì ọlọ́run kò wá sójíṣẹ́ kankan nínú àwọn anábì tó tó wa Muhammad bẹ́ẹ̀ sì ni nǹkan kan ò dàrú fànábì rí ọlọ́run tó ìrìn àjò ànábì bó ṣe fẹ́ tó ni àmẹ́tẹ̀yìn wá rí pé ń dàrú lọ́rọ̀ yìí yóò wọlá pé ànábì náà láà mọ́ fi bẹ̀ lọ pé ọlọ́run wọlá mọ̀ọ́mọ̀ bá ń ṣe bá ọlọ́run bí àbùkátà yín gbogbo etẹ́rí bí òkè ṣòro yín ọlọ́run bá yín bí wó àlùbọ́kọ́lá àwọn ẹni ọlọ́run ọlá ṣe rí Allahu Akbar gbogbo ìtẹ ṣàlàyé síwájú ọlọ́lá tẹ̀kan torí mi kọ́ lè sọ fún ẹ̀gbọ́sẹ́ gbogbo ẹ̀ pátá ẹ ṣàlàyé fọlọ́run àtànẹ́bí àtàlùkùránì tó jọ́rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá sí ìta bá ní ká bá yóò wo tùráwí káwo yẹpẹ̀ níta sọ náà lásọ yìí bàbá sì ní káwo tẹ̀sùbá àbí káwo kùránù bákan náà ni àmọ́ kíndìkan lèmi ó ṣe fún yín torí pàdúà ní mọ́ bí a gbogbo bùkátà ẹgbọ́sẹ́ ní tẹ́mi wá ṣe fún yín tíra kan ni tí bá ti mú léyìn lọ́wọ́ nìsín tó bá wá di alẹ́ tẹ́ bá ti fẹ́ sùn ẹ ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim mẹ́ta lẹ́sìn tẹ́ bá ti ṣe ẹ sí abẹ́ ìrọ̀rí yín pílò ẹgbórílẹ̀ ẹgbọ́sẹ́ ṣe lè gbé fi sí abẹ́rẹ́ òye kẹ́ ẹ̀ wọ́n yìí tẹ́lẹ̀ ń bá ní ìdàrẹ́ fún ọ̀tẹ̀ pé ìgbàdégbà ló ti máa bíríkì. tó bá yẹ pé èmi nìkan ṣe èmi mi ṣe rí èmi ni mò ń wo pé nǹkan kan ṣẹ́ wá tí èsì tó mi nìkan ṣe kì í ṣẹ̀yìn mọ́ tó yẹ mi lẹ fẹ́ kí n tún yanjú bùkátà tí mo ti yanjú lọ́dọ̀ ara mi tẹ́lẹ̀ téètè gbé wá tí nǹkan òun ṣe sọ ẹ lè jẹ́ ń ṣe a jẹ́ pé ọ̀rọ̀ ayé yín ò ká yín lára mi. ẹ wà fá bẹ́ẹ̀ ṣe ní kọ́ ṣe bẹ́ẹ̀ ló ṣe máa ṣe wọ́n á gbórí lé kó dàbẹ́ fẹ́ kí èmi kan gbórí lé àjọ gbórí lé náà. àrìjá ló kọ́ wá mọ́nà aláìníṣà ọkùnrin ẹ máa ṣolórí fún obìnrin kò sí bá a ṣe fẹ́ pin ẹ̀yin lẹ́ẹ̀gbórí lé o. ẹ̀dọ́ mi gbọ́dọ̀ mi tọ ó ṣe rí nù. ẹ wò àfa wọn gbórí ilé kódà tẹ bá fẹ́ kí èmi gan gbórí ilé àjọ gbórí ilé ni torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó jọ kàn wá ni o hmm. eku òkè bí eku mọ́ ẹyẹ òdẹ ké bí ẹyẹ mọ́ gbogbo ibi tèmi gan gbé mọ́tò dé tí mò ń lo góòdì ẹwò kíní tó wà létí mi jí ẹ nìyí góòlù gidi mò ń lò tẹ́lẹ̀ ní seven fifty carat ní two forty carat ní ìrí gbogbo ẹ̀ ló mọ́ so gbogbo nǹkan tó fẹ́ ní kọ́ ṣe báyìí gbogbo ẹ̀ ló máa ṣe oúnjẹ yóò máa reduce ilé ìlú láyé ẹ̀wọ́ ẹ̀rọ rẹ̀ lórí wà nínú ìrírí dájú ìlà fún mi máa lè kàn láti gbé fún ìlú ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú tó fojú kàn mí wàá ráyè jẹ wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbà ajé àfilé ẹ̀ ṣe lóore. تجري الأمور بأسباب لها علل تجري الأمور على ما قدر الله bàbá ẹ̀rí bìjídé ńlá bèjáde kó làwú jídé ni mm-hmm. kò tí lè yẹ yìí ẹ̀rù lẹ́kẹ́ mi náà ní kò lè yé yín àfi bí n bá ṣàlàyé hmm, ìṣọwọ́ tí akílò èyí ó fi gbé táwọn àgbàlagbà bá sọ. So yọ yàtọ̀ kìí ṣe tọ́jú orí níbi tìrìn ayé tá a rìn náà wà mẹ́ ẹ rí n tó fa sábàbí nǹkan tó ṣe yìí o nìkan tẹ́ rí lójú omi hmm. lágbára lọ míràn tẹ́ rí lójú omi yìí ń bẹ nínú ilé tẹ́ ẹ ti kó kúrò mìíràn sì ni ni mo sọ lẹ́ẹ̀kan pé bìjídé ńlá bìjáde kó làmújídé ìgbìyànjú àwọn kan ló so mìíràn rọ̀ síbẹ̀. ṣé rí bẹ́yìn bá ti wá fojú kan mìíràn lọ́jọ́ kan àbí ká sọ pé kódà ìgbà tẹ́ bá ṣèrìn àjò nítorí pé mìíràn ń bẹ lákàtà yín wàláì gbogbo tẹ́ fẹ́ kó rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ nítorí pé tó parí iṣẹ́ ara mìíràn ń jọ́nà lóhùn àṣẹ ọlọ́run ló fi parí rẹ̀ tọ́lọ́run tànẹ́bí ní sì ń bẹ lára rẹ̀ ẹ wá rí bẹ́ẹ̀ yóò ṣe máa bùkèlè tí ó máa tẹnu tí ó ṣẹ́kù nú àwo tó bá fẹ́ tán láwo tí ó ṣẹ́kù nú pọ́ọ̀tù ara mìíràn ò ní sí i. ṣe ra ni mo ẹ ṣe ra yìí. ó ní akọ ẹrù wọn ní lábẹ́ ìwé ọlọ́run pé mi ò wá mọ̀ pé bíbí náà ní ìlú ọ̀gá. nítorí pé ń bẹ nínú àwọn àjọ àtọ̀gùn àwọn tán máa ń gbẹ́rù gbórí. Ah, ọkọ mi mi nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe yóò tiẹ̀ jẹ́ káàfáà kú kó tó sí wọn ó dẹ̀ farabalẹ̀ kó gbọ́ nǹkan tó fẹ́ sọ náà. ẹ ò ah. ní ìgbà tí ẹ máa ń gbọ́ ọjọ́ mọ́. ara ara gidi ẹ̀yìn náà òun náà ló kó wa sí nǹkan tá a wà yìí àbóhùn náà kọ̀ mo sọ lọ́jọ́ kìíní àná tí àgbẹ̀ mi rò ó ní rárá o onífáǹsì wọn ló fẹ́ ṣe o bedside ló fẹ́ ṣe o kìíní kan ló fẹ́ ṣe o èyí torí lọ́dọ̀ ṣì fa délékè ló fẹ́ ṣe o. ẹ ẹ yẹn ti sàn mo sọ bẹ́ẹ̀ wọn bá nu wà lóògbé àdánwò wà tinubu mo wà lóògbé àṣà sẹ́yìn ó gbọ́ mi dáadáa. mi náà ń gbọ́ yín èyí síbẹ̀ ni ẹ gbọ́ mi. ìgbó kọ́ńdà cooperative ní etí níbi lọ́mú náà lọ́kàn lọ́kàn rẹ̀ tẹ́yìn ọba gbọ́ mi dáadáa tán bá sọ pé èèyàn wà nínú àwọn ọjọ́ àtọ̀gùn àwọn tán gbẹ̀rù gborí àwọn tó yẹ pé ń jọ́ náà lọ ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́ fún wọn wọn ọ̀gbọ́ wọn èsì farabalẹ̀ ara wọn lẹ́wà. kí ni ìjọ àtọ́wò. ẹ ò mi ẹ̀yin mo lọ́rọ̀ gidi bá sọ ẹ bá wọn sọ̀rọ̀ ibi tán ti máa gbọ́ ní àsìkò tọ́rọ̀ mọ́ wọ̀ lákàyè wọn ọlọ́run ò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ nínú alukurani ọlọ́run ní ilá ulul albab àwọn tó bá lẹ́kọ̀ọ́ ẹ sọ fún wọn kí tí wọ́n má bàa tán bí owó àjọ kí tí wọ́n má bàa rọ̀ bí òjò kó sì má bàa pín bí ọ̀nà kí wọ́n wá mírọ̀ òun kan wá kàn kan gbé sínú ilé ibi tẹ́ ń gbé ní ìsìn ẹ gbọ́sẹ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n padà síbi tán ti wá tẹ́lẹ̀ o. Ah! ọlọ́run ò jẹ́ ayé yẹn ò ní mọ́ àfà. ajé àlọ́ ń sí i ajá ajá ọlọ́run ò ní jẹ́ àbọ́lọ́run ò dì àfi tẹ́ bá rí àbí tẹ́ bá rí nìkan tó ṣẹlẹ̀ ló méjèèjì. a máa wakọ̀ bí obìnrin ṣe ń wà nǹkan oṣù la ṣe máa ń wa. kò sí nǹkan kan tó wà ń bẹ́ẹ̀ ápèmí á mọ̀ pé rírọ̀ bìrì ajá ni tí ìwọ̀n ti ní gbé dání tẹ́lẹ̀ ó láti lọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ máa ń gbọ́ fọ́nà àtẹ̀yìn mò sí bẹ́ẹ̀ o jẹ́ lọ́ọ́ kámi láàánú wọ́n ní ẹ tẹ́wọ́ wọ́n ní ẹ tẹ́wọ́. bàbá tèmi náà ni ń lọ ẹgbẹ́ ojúṣe ni ọ̀dà mo ti tẹ́wọ́. bóyá káwọn nìkan dá tẹ́wọ́ káwọn kúkú padà jó lórí yín kẹ́ ẹ máa bá wọn kẹ́ ẹ máa fọ gbogbo nǹkan. kò sí kan tó burú. báwo lẹ ṣe rí bàbá ìfẹ́ ṣàlàyé bá ṣe tọ́ yín ìbá ṣàlàyé fún wọn bá. orílẹ̀-èdè sọ ọ́fíìsì ìyàwó àná. àfa tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀lẹ̀ pé kí tìlú rẹ̀ kó padà sọ́dọ̀ náà káwọn máa bá mú ọ̀dọ́ náà ìfẹ́ ló wà níbẹ̀ kò sí nǹkan burú níbẹ̀ wọ́n ṣe nílùú òyìnbó ẹ̀ náà mi kẹ́nu ọkọ ẹ̀ ló ló máa ń bá fọkọ́ ló máa ń bá fọṣọ àwọn ọmọ. ẹ̀yin ẹ tẹ́wọ́ ẹja ṣe ọkọ̀ mọ́dún àwọn òdìjẹ́ fún bó ṣe fẹ́ lùwọ́n ọ̀rẹ́ di physical kí ni ìjọba lọ sí. ìyàpá ẹja ṣe yẹn yẹn wà. ẹ bàbá lálàlù lálàlù ẹjọ mò ń bọ̀ o. lẹ́ẹ̀kọ̀ọ̀kan a gbọ́dọ̀ máa mú wọn náà wá jẹrú ayé báyìí. báwo ni àwọn mọ́níjà ń kọ́ ẹ̀jòkó ẹ̀jòkó báwo ni làwọn mọ́níjà ń kọ́. ẹni sùn fẹ́ dáhùn yẹn lò. ẹ pẹ̀lẹ́ jọ ọ máa fún wa ní ẹnẹsí lórí tébù bí kẹdẹ bá wa fi àìsí sí so bóyá ẹja lẹ wá ní àbí nǹkan. ṣé lórí sí àyè. lórí drum. ẹni sùn mú dáhùn yẹn lò. kí ni màá sí ọ̀tọ̀ màá sí báyìí lọ́mẹ́nà sí wá sẹ́nu tẹ̀wá bí ni pẹ̀lú àìsí ẹ kò wá bá mi pín kí sí náà. ṣe lórí sí àtẹ̀wò yìí lápẹ̀lẹ̀ sí ni wàásù ni. wàásù ní obìnrin bílé dáńbì ns ló máa mú sórí ọmọ yìí ti yé. ọ̀rẹ́ mo sọ fifty thousand kẹ́rì omi náà wò yìí kú sí náà pé ṣé ẹ̀rí sí àtẹ̀jókòó ni kú sí ṣíà. kú sí ṣíà láì jẹ́ pé mo ṣẹ̀ wá bí ṣé ìgbà míì a máa ń jòkó síbẹ̀ yẹn bí tó bá wù ni máa ń jòkó sí. ẹ kí wá lẹ́ni ń gbà wọ́n lóde wàásù kí ni kú sí ṣíà ṣé mo bẹ̀rẹ̀ síkì lọ́wọ́ yẹn. ṣé mo ń wo dáadáa ìyàtọ̀ wà láàrin first class and economy plane náà plane kankan náà sí àwọn ló yàtọ̀. <laughs> ọ̀dà kò sí wàhálà sáàfù wa ní ẹ̀nẹ́sì kó bá wa pín kìsì ẹ bá wa pa ẹja ọ̀rẹ́ tí yẹn kálíkà ní ọ̀nà ìtẹ̀jẹ̀ kan lọ mú yẹn náà wá lọ mú orí ẹ̀. ó pé bí kátó kan ló ń pè ní kí ni mo sọ fẹnu jáde bá yẹ ẹ jẹ ẹnu wa ká tó mọ ẹ jáde kí wọn náà lè ní gùn kátàn bíi ti bá wo sọmọ fẹ́ ṣe freedom ń bí ni lọ mú kíní ẹni síwájú àrí jẹ́ irọ́ bónàgà òní kò lọ mọ́ mọ́ lọ́bí tó lọ jàre ẹjọ́ pọ̀ ó lọ sí àsùn lẹ́nu sẹ́nà. Ìjẹ́ bí àyèdè wèrè tó yẹ pé iṣẹ́ nẹ́pà ló yẹ kí wèrè mọ̀ sí tọ́nàtọ́nà wà ní sí ìrìn tó ní kó máa sábà bá. mo fẹ́ bèrè wọn ní sà ní ṣe kọ́ fún ilé sí lórí. ẹ lè tọ́nà sí ẹ wá àwọn ọmọge tí wọ́n kọ̀ dórí mẹ́tẹ̀lẹ̀ ṣẹ̀gbọ́n kẹgbẹ́ sínú kó sí. irọ́ o bá pé díje náà sí àwọn orí pọpọ ìtìgbalẹ̀ ọ̀rọ̀. ọ̀gẹ́ ọ̀gẹ́ ọ̀gẹ́ ṣùgbọ́n ẹjọ́ wa jókòó sí i ẹjọ́ mo bá tòrọ mi pẹ̀lú wọn ti ń fún yín pàtó. àyìnbó kí ni sọ báyìí ẹ mo ti dáwọ ya sí ìgbẹ̀dáyà. èmi mú lọ́rùn mi sọ́wọ́ ìran dùn sí mi èmi mú lọ́rùn mi ah. ah, ẹ̀yin ò farun kọ̀ọ̀kálẹ̀ ti fàá tu lójú ẹlẹ́ẹ̀kan. báwo ni. adúpẹ́ adúpẹ́. sọ sọ wà pa. mo wà pa ẹ ṣé o ti dé. kò tí ì dé àmọ́ ìyàwó ẹ̀ o ti dé ìyàwó ẹ̀ wà ah, ní. ǹdí bá ti dé inú wọn náà ni. ẹ kò tí gbà gbà wá má ti lọ mo fẹ́ kó oré mi náà kó tó lọ o ah. kò sí nǹkan kan lẹ o. ọ̀rẹ́ dada bọ́ bọ́ bọ́ ti gbọ́ bàbá rẹ̀ yìí náà kí. mo fọ ẹ má fi mi títí yẹyẹ mi mi sáwádà. mo mo mo ti gbọ́. fún fún fún mi ní nìkan. fún yín ní. get get get get out. get get get get get it. mo mo mo mo bá láti gá ni o. mi ò rìn jìnnà. ọkọ mi ò sílé. Eh, ọ̀dà eh, kò sí wàhálà níbi ẹ ṣáà dá mi mọ̀ ẹ mọ̀ mi ẹ mọ̀ pé mi ò ń gbé fúláàtì kẹ́ tó kó bẹ́ẹ̀. agbóyún tán. àwọn ẹrù mi kan bẹ́ẹ̀ nù lé ni mo wá mú kò sí bù. aláwọn ẹrù mi tó wà ń bí inú. ọkọ mi ò sílé. nígbà tí ti bá a níjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ mi mo lo bí ikú fún yín. ìgbà kan nìyẹn àwa la ń lo ẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wù mí. èmi ò mọ̀ yẹn jẹ́ kọ́kọ́ mi dé mami kini àbí kini ẹ jẹ jẹ ìmọ̀ ara jùmọ̀ mi lórí nǹkan mi ni. nígbà dé tí ó dùn yẹn ṣàgbọ́n kò tí mo sọ jẹ́ kọ́kọ́ mi dé. Àṣàní ẹ mọ̀ kó bọ́kọ yín pẹ̀lú bẹ́ẹ̀ tí ṣe abẹ́ ẹjọ́ kò tẹ̀rọ ẹlẹ́rú lẹ́gbẹ̀ẹ́ wò lè lẹ́ ń wù yín tẹ́mi wọn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́jú. Ah, hmm. lọ bó a di kí n wú. ẹ padà wá tọkọ mi bá jẹ́ ọkọ mi ò sí nílé bàbá. òbúṣe wọ́ọ̀ mi bọ́ ẹ pẹ̀lẹ́.

máa kọ́ kí n mọ lórí. ẹ kílé o. ó fi gbogbo tó dáwé ó fi pàtẹ́mi wọn sọ bẹ́ẹ̀ fọ́ ó rò pé òun rí iṣẹ́ lójú ara ẹnu. ọlọ́sàn Eh, ìyàwó ẹ̀. ọkọ ẹ kí ló dé àgbésù ah, sórí oríta tá a dé ó ti di ọ̀rọ̀ pápá bàbá yìí kó eh, mọ nǹkan tó ṣẹlẹ̀. a ní di vacation báyìí vacation yẹn sì ẹ kàn mú aṣọ bíi méjì àbí mẹ́ta a gbọ́dọ̀ tètè kúrò bí báyìí. sọ fún mi bẹ́ẹ̀ bá lọ vacation kí ni mo fẹ́ máa kí ni mo fẹ́ máa mú báyìí. ìyàwó ẹ̀ kí sọ fún ẹ eh, kó ṣe ta bàràpá mẹ́yẹn ẹ jẹ́ kó bọ́lẹ̀ pàpàpà arábàràpá nìkan kọ́ náà jábọ́lẹ̀ báyìí gbogbo ẹni tó bá ti sọ tí ò yẹ kó sọ àbí tó bá ti rí nǹkan tí ò yẹ kó tó bá ti gbọ́ nǹkan tí ò yẹ kó gbọ́ wọ́n ń jábọ́ lẹ̀ pàápàá ní báyìí ó yà ẹ ẹ ẹ o ti ẹ ẹ ìyàwó so tẹ mírọ̀ gangan ni property wa mírọ̀ yìí gangan ni ẹ sáré bá mi wá aṣọ kankan tẹ ẹ mírọ̀ yìí. dáhùn mú ẹ kí ni ìhùn ṣe ti wá kí àgbàláwo lè ní. ìyàwó ẹ mọ ní kí ni ìyẹn ṣe ti wá o kí tó débi mo ti rí inú fúnṣọ mi mo ní káwá kan lẹ síbi o kí ni báyìí mo ti tọ́jú property mi lẹ síbi kí dábì náà kó bá mi wá sọ́jà rẹ̀ àkóbá àkóbá ni. kí mo wá kí nǹkan tí mo fẹ́ mú. èyí tó tiẹ̀ fẹ́ mú tiẹ̀ dùn ayé kọ́kọ́ bá mi wá aṣọ náà kí n yọ. irú aṣọ wo. aṣọ tí mo sábì fi. lọ́lọ́ àá lọ́wọ́ àá. ẹ̀yìn àwọn kan ló bá wà. ẹ bóyá bá mi lọ́wọ́ bá mi lọ́wọ́ bá mi lọ́wọ́. ọkọ̀ ni kò sí kankan tí wọ́n ti mú àwọn àgbọ̀dá tẹ̀rù náà wọ́n ti mú kò nínú ilé ah, ọlọ́run àti ọmọkùnrin láàmú ẹ̀jọ̀ ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ìrànlọ́wọ́ kan lẹ́kàn sí fún mi ẹ̀dọ̀ bẹ́ẹ̀ bá ti dé ọ́fíìsì ìjàgbá yìí lẹ́mọ́wọ́ dp oyin gbogbo ọ̀nà bẹ́ẹ̀ bá fi bá fi iná máa tí ó fi tírígà láti máa ti sẹ́yìn a gbọ́dọ̀ rí ọmọkùnrin o àti ìyàwó ẹ̀ tó bá ti gbé ẹrù mi ní agbèlò gbogbo ilé ìfẹ́ wọn ẹ gbádùn mi o ẹ gbà mí ẹ wò ẹ kọ nóòtì tẹ ẹ bá ti bá a rí kí n bá ti rẹ́rù mi gbà ẹ sọ níjọba ó sì ti sálárì mi òye ń wá ní ọjà yín ẹ tiẹ̀ lọ resign ẹ resign ah. kẹ ti pẹ́ máa sọ mi o ara yín nìkan ẹ kàn máa jókòó lé ẹ wò tẹ́rí ẹ ti fi ra ibi àgbájá nìyí torí ntájọ́ jésù ó sì ẹ̀mí gbó. Ah. ẹ sà ẹ dúró sà ẹ jọ ń fẹ́ kí ni mo fẹ́ sọ fún DPO pé rí bí tí màá fi convince wọn I don't understand ilẹ̀ rí mọ̀ ilẹ̀ mọ̀ wọ́n tẹ̀ wọ́n ṣe. ṣé o rà sọ èkó nídìí ìbò kàkà mi mọ tí mò ń sọ ní tí mò ń rí ẹ̀yìn ò lè tẹ́lẹ̀ wọlé kí wọ́n wọlé gan ó pè mí mo tún lè kọ́lé mi fún ẹni ṣùgbọ́n ah, ah, àbáyé rẹ ah, ẹ wà pé kéèyàn gbóngbò ẹ̀mí èèyàn ni tó ṣe yìí ẹ ní tí mo sábẹ̀ kẹ́ bá ṣe mo fẹ́ kẹ́ bá ń dá sàn bolẹ̀ ẹ ti gbọ́ ẹ bá dá ẹ tó dábàá tó bá ọ̀tá ọ̀tá torí láńlọ́ọ̀dù yóò máa ń pa bó ṣe kú nílé o hmm. lè alẹ́ gbẹ́rù mi sọ́dọ̀ rẹ̀ lórí láńlọ́ọ̀dù máa ọjà òkú ọlọ́kùnrin àpapọ̀ ọjà làwọn tẹ́ bá ti dé láì sí sọ́dọ̀ rẹ̀ pé àkọsẹ́ ó ti wà pa. Bàbá aláàlọ́ kẹ́ ẹ má pa twenty thousand tí mo fẹ́ fún yín o. Ẹ má pa bá báwo ni. ẹ ní sùúrù ẹ mú báwo kí kí kí kí lọ ṣẹlẹ̀. ẹ wọ wèrè nílẹ̀ ìdíjọ plan ẹ̀yin ní kémi lọ báyàwó rẹ̀ lólé ẹ̀tí àti màpé yàwó nìjẹ́ wọlé nǹkan tó wá padà dé ẹni wọ́n máa sá lọ àbí. gbogbo gbogbo gbogbo tó ń sọ òye mi ọlọ́pàá ìwọ tí ń sọ òye mi ìwọ àtẹ̀yìn ẹ ẹjọ́ fà kankan ìwọ ti gbé mi rí òkókò ẹlòmíì kó sínú ilé kí wàá ní tèmi. ọfíìsà sísan kankan fún mi pa bàbá yìí sẹ́yìn wo ti ń ṣe kékeré bí wọ́n ti bínú o wọ́n ní irú kéèsì báyìí náà ló ṣe ìgbà tó rojọ́ rojọ́ wọ́n á mú tán wọ́n fi lọ láwọn ìgbà tó lu ọ̀sẹ̀ méjì lẹ́nu ẹ̀ tẹ́wọ́ túlẹ̀ báyìí láwọn rẹ̀ bẹ̀rẹ̀ ti skip báyìí. ẹ tààtà tààtà ló pa gbogbo olúra burúkú mọ́ ọlọ́pàá dàkún ọ̀rọ̀ tẹ́ mọ́ mẹsẹ̀ kò ní sí ló ló kí ni pẹ̀lú ẹ̀. tẹ́lẹ̀ tó bá bá yín pọ̀fọ̀ ẹ̀ ní mandẹ́sì mọ́ ẹ má jẹ́ lọ. ọgbọ́n will you keep quiet? kò ní dáhùn ó ti ń tàkà wà lábẹ́rẹ́ nù ó ti ń tàkà. bàbá sẹ́rí ìgbésẹ̀ ṣe yìí ó wà ní pẹ̀sìkò ní bàbá rẹ̀ sì ṣe. ṣètò shut up. kò lè gbó ẹ ẹ mọ ni. ẹ ẹ mo mọ lọ sí. bàbá David dúró ó máa padà jókòó wà á padà jókòó ló ń bọ̀ lọ́rọ̀. ìbílẹ̀ ń balẹ̀ wọ́n ojú mi báyìí wọ́n ti pa yín. báwo ló ṣe possible kéèyàn kó máa gbé inú ilé ẹ̀ kó dẹ̀ kó kúrò àbí ká máa wá for days ká máa rí how possible is that one. ẹ hmm, ṣe ẹ ti gba ìmọ̀ nǹkan kan pẹ̀. Hmm? ẹ ṣá ṣe rí nǹkan tí ọba fẹ́ ṣe ni yóò gbọ́n jù yàn lọ. èmi ò mọ̀ kó fẹ́ kẹ́rù ó ṣẹ̀ṣẹ̀ kó dénú ilé kò ìpẹ́ kò owó tó tẹ̀sán kò tí ì lò lájì. so ìgbà tó ṣẹ̀ kó délé èdè inú ilé yín ṣé ẹ sign agreement kó tó wọlé kò sí guarantor kò sí olùdúró fún ah no no no no there is something fishing my brother ah, ah, àgbàlagbà ni ló yẹ kí n wò yín báyìí o eh, eh, eh, tó bá yẹ pé ìmẹ̀ ìjọjọ plan ẹ ẹ máa provide that man. ọpọlọ yóò ní dàrú. ẹ wá dùn ẹ jẹ́ kí n bí wọ́n ṣe ẹ kí àtìkà ló mú wa mm-hmm. ṣé ẹ jẹ́ kí n tiẹ̀ sọ̀rọ̀ bóyá tí n bá dùnà kí àtìkà bóyá mo lè mọ ibi tá a wà sí ṣé gbà mí láàyè. dídò ṣe rí ibi tí yòó sọ lọ́wọ́ àbẹ̀ ṣe rí bàbá yìí nǹkan ẹ̀kan tí mo kàn mọ̀ kó ní ni pé tí wọn bá dáhùn kókó sẹ̀ kò lè jẹ́wọ́ rẹ̀. Ah! Ah, ọbẹ̀ pa mí ni ìdáràn ni. àgbàlagbà dẹ níyì o. ìdáràn ni. ẹ kàn ń wò bẹ́ẹ̀ ni ah, bẹ́ẹ̀ sì pẹ̀lú àgbàlagbà wọ́n ti àgbàlagbà lásán o àgbàlagbà gbàgbà ni wọ́n máa bọ́ dẹ jáde ládùúgbò ìgbésí ìran wọn. Ah, rọ́ọ̀bù rọ́ọ̀bù police station ló ti rọ́ọ̀bù mi rọ́ọ̀bù ni ó. ẹ farabalẹ̀. ó ti rọ́ọ̀bù rọ́ọ̀bù mi. bàbá ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. ẹ̀yin náà fi mọ̀ pé bá a ti gbọ́nlé ọkọ̀ la gbọ́nlé alárinà tí ẹ mọ̀ wípé níjọ́ tí mo kọ́ lọ ẹ̀níyàwó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. nígbà mo padà nígbà mo dọ́dọ̀ ìyàwó báyìí ó ní tíyàwó sọ ń pa yín fẹ́ sọ pé ẹ máa gba ẹ̀mí síra yín bíi tébù tẹ́nísì nípínlẹ. èmi. bẹ́ẹ̀ mọ̀ ń gbá mọ̀ sí lọ sọ́dọ̀ ìyàwó ẹ ti mọ̀ kúrò ní jẹun wọlé ṣẹlẹ̀ nígbà mọ́ lọ́dọ̀ yín wọ́n sọ pé kọ̀ máa jẹun wọlé ó sì lè rẹ́rìn sí mi. wọ́n á ní pé ẹ rẹ́rìn sí mi kan ẹ wá ní kí n padà wá nígbà yẹn ní kí n padà wá yẹn ẹ bẹ́ kí n lọ tó lórí ọkàn mi dídì o mo hmm. fẹ́ dúró tẹ́lẹ̀ ni pé ọkọ̀ ló dé mi ni ẹ̀yin náà lè wá sọ fún mi pé kí n máa lọ

no ṣe pé ẹ ti yọwọ wọn ti yọwọ kí a ti kà náà tẹ́lẹ̀ o. no kò sí problem yìí kọ́ta máa ṣe fún torí pé jẹ́ àgbàlagbà àṣà rẹ̀ ni pé àgbàlagbà máa ń ṣe lágbàlagbà. nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa detain yín. a máa ẹ máa wà ń bẹ̀ ẹ máa fún yín ní special set wọ́n ní wọ́n ti yàn án ah, kò sí tó máa disturb yín but a ní láti get mind ẹ máa mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pe anybody tó bá mọ̀ bóyá family member ẹ ni bóyá ìyàwó ẹ ni àbí anybody because tí n bá fi yín lẹ̀ bá dà pé èmi àti èmi àti yín as a policeman pé àti gbà ń kọ́kọ́ lọ́wọ́ yín ẹ ká release yín. yorùbá ṣe fẹ́ dìtẹ̀ wọn náà hmm. ẹ ràn wọ́n lọ́wọ́ ni àparò fún aṣọ ẹ̀tàn náà ni mo ò lọ́mọ wọn níyàwó ni ah. ẹni burúkú èkejì ara ẹ̀ ni wọ́n wà ń bì nígbà tí yìnbọn ti yóò wà wọn wá ọwọ́ tẹ. a ní fìyà jẹ yín o èmi ò ní jẹ́ kó fìyà jẹ yín o. Ah, ohun tó ń ah, ṣe fún mi yóò dá o ohun tó ń ṣe fún mi yóò dá a jìyà rẹ o. bàbá kí ni ìyàtọ̀ sẹ́ẹ̀lì àti ilé. mo mo gbẹ mo fún ọ nílé mo fi bù ọ láṣìírí. ṣé ìsanwó. nígbà tó sọ sẹ́yìn tó yẹ kó kẹ́yìn ọ̀rọ̀ mi. ìsókè ìsókè ìsókè. sọmọ ni ọmọ kẹrù ẹ. sẹ́ẹ̀lì tẹ́fẹ́ fi sí ní sẹ́ẹ̀ All right. Make sure kó bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ báyìí báyìí báyìí báyìí. CNN gan máa gbé eléyìí. Almighty Yeah. this morning we catch on everywhere around. ẹ pẹ̀lẹ́ ẹ̀dá yorì ni èmi ń ṣe alówó mọ́ jayé ibi táwa tí mo wá dọ́gbọ́n wá jayé rè ẹ̀ kí ni kí wọ́n fi ṣáàfù ní jíjẹ mímu gbogbo ẹ̀ ni ó wà nílẹ̀. kọ́fí mi ní wine. is it a red wine or black wine? no red wine. ẹ ẹ fún wa ní red wine sọ́tì kẹ́fí ice block sí ẹ̀dá fẹ́mi ní nsc. ṣé hello ẹ̀ dso àbí kílẹ̀ pé irọ́ ẹ fún mi ní pop pop nsc fbi block sí ẹ bá mi fẹ́ kíṣì náà kí wọ́n wá ẹ fọkàn yín balẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ wẹ̀rù wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tí a wà torí pé mo wà lórí kọ̀ọ̀kan jẹ́ gbọ́n kan tó ń sọ báyìí. hello àyìnbó ìsíbólẹ́wà ẹtọ nkpara ma tọ nkpara ma ẹ pàdé mi ní bar tí mo ti máa ń relax we have an arrest to make immediately all right okay. wọ́n ṣàkọ́bá ẹ̀fọ́ yọ fún báyìí. wọ́n tẹ̀. ṣé lóye tó fi tilẹ̀kùn mọ́ àwọn properties àwọn pípọ̀ yìí. lóò dípò ọ̀gbẹ́ni bó ti máa lé o ah. ó gbé valuable property ó lè ṣílẹ̀kùn lọ́dọ̀ sá. wáyé. òun àti bàbá ẹ̀ dẹ̀jọ́ mọ̀ wẹ́rẹ́. Ah. ẹ má ṣe ha ẹ bá fẹ́ kọ́ lọ́ọ́ mọ̀ yìí ẹ má ha ẹ gbọ́ àtẹnujẹ ti bá yé yín jẹ́. bàbá náà lọ ẹ̀dọ̀ kí ló ń me mi mi understand ibi tí mo ti ń ṣe fàájì ni mo rí páwọn ọlọ́pàá wa bọ́ ń lù mí ẹni ò tiẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ mo ti kó kúrò lé ilẹ̀kùn wo and ẹ̀rù wo because mi kí ló ń ṣẹlẹ̀ gangan babaláwo kí ló ń ṣẹlẹ̀ lóòótọ́ mi ò tí ì lo ìgbà wọn ni mo sì kó délé yín mo dẹ̀ kó kúrò nìyẹn so kí wọ́n lọ sẹ́ owó damages sẹ́mi ìsan ni. ìyá oníyà ni mò ń jẹ yìí. yóò jà fọ ẹdùn bàbá lọ yóò jà fọ olùkọ́ mọ̀ ya yín ni o mr property ìyá ló ń ní. ní kí n máa jìyà lórí pé mo mo gbélé fún yín ẹ lọ́wọ́ mi ọ̀rọ̀ tí ọkàn mi ẹ ẹ̀jẹ̀ mi. Ah! ẹ̀jẹ̀ ṣe mí bíbọ̀ bàbá wo ni ẹ̀jẹ̀ mi kó bá wọn lórí ìdùnnú bá wọn. my friend stand well stand well stand well. so kí lẹ wá kí lẹ ń gba ọ̀rọ̀ ẹgbẹ́ gbígbàgbà òdì sí. nígbà bá bọ́ sí lọ́wọ́ olórí burúkú ó lè ṣe burúkú mo ṣe ni mo fẹ́ rù ú nílẹ̀ fún ọ kí wọ́n fẹ́ mú nǹkan fẹ́ rù mí mo wá bá dé mo ti sọ fún bàbá yìí bàbá yìí díẹ̀ ni ó ní ọmọ sá lọ ó tó agbẹ́rù mi sá lọ. ẹ má sọ pé ẹ fẹ́ fún un torí ọwọ́ bàbá tí mo ti gba léèrè ní ìgbẹ́rù lọ́wọ́ yìí. tẹ́ẹ̀dì olórí àga mi nulẹ̀. aga ìwò ni. kọ́tì lè mi tẹ́ẹ̀ jókòó bẹ́ẹ̀. okay okay it's okay. no no no you are out already. my friend it's okay. me and you i don't get any agreement oh. pẹ́ à ẹrù tí mo fi lẹ́kọ̀ọ́. it's okay this is a police station. okay sorry sir. no make i settle matter mi fẹ́ problem. Ah. but ṣe wá accuse you or anything. Eh, ẹ máa gbọ́rọ̀ tó bá jẹ́ torí kọ́tìnì wọ́n lọ yọ kọ́tìn àga tí wà wájú ta. ẹjọ ah. kíkèsí kó lè ṣètù mi ìfẹ́ mọ ẹni ẹrù tán láwọn gbàgbé sílẹ̀ it's not possible ẹ̀yin náà understand bóyá ẹrù tí àwọn ń sọ èmi lè máa fọkàn sí normally téèyàn bá fẹ́ kó lè ò lè yọ gbogbo ẹrù létan but mo lè compensate wọn pẹ̀lú one million naira so mo rò pé mo lè máa lọ ṣá one million naira Ah! i think that's a good thing. yes sir. kọ́kọ́ ah, ah. cotton kọ́nọ̀ fẹ́ rà ni wọ́n ní wọ́n fún ọ ní one million kọ́ lọ ra cotton rẹ padà. okay it's okay i don't think there's any okay bísí wo lè fẹ́ sọ gbogbo lọ́rọ̀ tó wà lẹ́dí kó rí rí ni rí ni kọ. ẹ jọ sá ẹ ẹ ẹ babalalo ẹ má bínú Ọlọ́run ní fi àjẹ mo mo understand máa fún àwọn ní two million máa fún babalalo ní five hundred thousand so ẹ jọ ẹ dẹ kan bá mi sọ fún five hundred ẹ ẹ báwo ni. ó yẹ ṣe uh, greedy man. at least kì í ṣe àsọmọ kẹjá sí i ẹ ẹ jíṣẹ́ fún ọ ni ó jíṣẹ́ fún ọ pé ẹ ẹ ẹ ló jíṣẹ́ fún ọ pé àwọn máa ń bọ̀ máa bàjẹ́ bẹ́ẹ̀. a mo níbi tí mo lọ táìmù rẹ jẹ so ti yẹ kí everything dey die down mo dúpẹ́ lọ́wọ́ yìí máa fún yín ní fọ́ọ̀mù. ẹ ṣẹ́jú jí sí i ní omi ò ní ṣe ni. Ah, ah, ah! ẹ lójú òkú ọ̀dọ́ ẹ ní sùgbọ́n ẹ wo bí gbígbà bá ń bẹ̀ẹ̀ ẹ má jẹ́ àparí ẹ̀ tàbí tàbá ní ká parí ẹ̀ lé four million kílẹ̀ tàbúrà yín mo bá mọ̀ tẹ́ gbàgbé sínú dá kílẹ̀ kílẹ̀ tàbúrà yín four million owó owó ló fi rán kọ́tìnì. ọmọ nǹkan tó gbé kò lóore bó jẹ ní kó ti sẹ́lẹ̀gbẹ̀ bó ṣe yẹ fún ok ẹ ẹ gbọ́ mi now i'm not here to play Eh? kí ni nǹkan tó wà important gangan gangan gangan nínú ilé yẹn tó máa fi máa fi four million five million three million to beg you and you are no no no what is no tell us kí ni nǹkan tó wà important nínú ilé yẹn. ìgbésẹ̀ bí nǹkan ti wá. no no no i don't mean like àgbàlagbà máa kó máa sùn. mi ò sọ sùn lórí ọ̀rọ̀ yìí oṣù ẹ̀jẹ̀ tó bẹ̀rẹ̀ kí lẹ fẹ́ ṣe sá ah. kí lẹ fẹ́ ṣe láyé tí fọ́mìlì ọ̀tọ̀ ni. àti òsì ibi téèyàn sí ọlọ́wọ́ àbẹ̀ property tension kò sẹ́ni mọ̀ torí but. this man is a godly man. ipo ẹ wò fúlẹ̀ tẹ̀sán yìí fúlẹ̀ tẹ̀sán. this is not our friend. Eh, lọ́wọ́ tẹ̀ yọ yìí. is our friend fúlẹ̀ tẹ̀sán yìí mo jẹ́ ní one fifty. will you shut up? will you shut up? o fẹ́ bẹ́ẹ̀ police láṣẹ pé mo ti bọ́ sọ́lẹ̀ mo fẹ́ fún mi lọ́wọ́. ẹ wò bó wù ìkẹ́ ni o kẹ́ kó ti lọ ọ̀gá ìmọ̀ bá oh, sọ níbi o. mo ní àwọn fọ́nítọ̀ tí mo fẹ́ lọ yọ deliver ní Sagamu only time tí mo fún ọ why are you waste my time. Oh, why why why are you why. Sagamu tẹ̀lé mi fa n ó lè ọ padà rẹ̀ mi mọ̀ sọ bẹ́ẹ̀ fún. Ah, ẹ wá if you continue I will lock all of you. What is the eh, problem? Eh, What do you eh, want? Mirror tá à ń sọ̀rọ̀ nípa Mirror tá à ń sọ̀rọ̀ nípa yìí láì fún mi. Lẹ́gbẹ̀ẹ́ wọ ẹ̀dúró ní yàrá mi. Ìgbè special yìí. Mirror. Èmi àti Mirror yà ti jọ close. Ó mojú mi, mo mojú ẹ̀. Tó lórí gbogbo kan tó wà lóko lọ jọ. Ṣé torí Mirror ni wọ́n ṣe ń fa ẹ ní four million, five million, and you insist no Mirror ṣé ẹ gbádùn nǹkan tó sọ lẹ́ẹ̀kan bóyá ẹ wà mẹ́díkálì àyàgbá tẹ̀ yín gbà. tó bá jẹ́ pé torí yẹn ok kí ni dígí kan báyìí tó ti fọ́ lẹ́gbẹ̀ẹ́. ó wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀ lórí dára kan báyìí. ẹ jọ ẹ bá mi béèrè lọ́wọ́ wọn tó bá fẹ́ kọ́ńpì dígí ẹ mo lè sí fún wọn tó bá jẹ́ pé ẹ kàn láì láti máa ṣe dígí ó dà ẹ mo fún wọn tẹ̀lé lọ. Ah, ah, Ayọ̀ mi ti dàbí. Ayọ̀ ayé. Wàá rí pípa ojú mi o. Ojú mi máa pọ̀ sí ẹ. You don't be happy about it. Are you alright? Ojú wèrè lórí máa bó ògùn ọjọ́ owó rẹ̀ ọ̀jẹ̀ Adi Adi o. Nọ́ọ̀sẹ̀. Ó ti yẹ mi sẹ́gun pé mo lára máa yí òyà. Bọ́ọ̀rẹ́ òyà. Kí ló torí dígí? Mo dẹ̀ wú. Dígí. Five million. Bàbá yìí somebody. Ṣé torí mìíràn lèmi ṣe jìyà àmọ̀dí? Ẹ̀jẹ̀ àbí àbẹ́ rí. Ọlọ́pàá. Kò sí ẹni tó ní nírọ̀ yẹn náà àwọn méjèèjì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀nà ọba gbọ́ bẹ́ẹ̀ ni ṣé wà lóní títí pọ̀ bá nínú ilé ni ẹni tó ni mírọ̀ yẹn John ó kú ní December twenty seven mọ́nà ti dáadáa ah. òun ló ní property ṣé rí àwọn méjèèjì tí wọ́n ń jà sí mírọ̀ ẹrù ẹlẹ́rù ni wọ́n ń jà sí. ẹrù ẹlẹ́rù. bẹ́ẹ̀ ni. làwọn méjì rọjú mọ́. ẹrù ẹlẹ́rù ni. and you are here. yeah I heard it sir. okay now listen to me kì í ṣe wọ́n ló ní rírọ̀ kì í ṣe wọ́n ló ní rírọ̀. ẹ wọn stealing by, by trick ẹ ti wọn mọ́lẹ̀. okay okay now listen listen listen to me police is your friend we are here to make peace with you all of you eh? because a máa ṣe ni pé a máa set ìbílẹ̀ a máa set ìwé lánàá tí n bá gbọ́ kó o tún lọ arrest máa ẹ àbí o tún lọ ń disturb ẹ anywhere you will not like me you will not like me do you understand. thank you sir. when you live here you live in peace you live here in peace ah do you understand ah, kò gbọdọ̀ sí àríjọjiyàn lórí ọ̀rọ̀ jíjí mọ́ do you do you understand i i leave me there let them go and write their statement i want peace. ẹ pẹ̀lẹ́ sà ẹ babaláwo ẹ pé n ìyá ìyá tí mo jẹ́ kọ̀. dp ọlọ́run á máa fún mi jẹ́sùn. ìyá tí mo jẹ́ kọ̀. ẹ̀fí ọpọlọ ṣiṣẹ́ yìí. báwọn aláìsàn kan ti máa ń jìyà àìmọ̀ iṣẹ́ ah, ah. tó bá dé báyìí ṣiṣẹ́ yín bí iṣẹ́ ẹ máa wọ èmi ò tiẹ̀ mọ̀ pé torí ọ̀rọ̀ jígí nìkan. kọ́sẹ̀ kanáì ẹ̀jọ̀ kanáì go. ẹ lè lọ sà ẹ sà tí ìbáwọ̀ yín ní ó ṣe wọn á sọ pé òun fún mi ní five million. Ah, ṣùgbọ́n bọ̀dún tó ti wà wọ́ọ̀sì níbẹ̀ ni pé bàjẹ́ àti mo wá ń tọ̀ láti tún explain fún un sórí olórí burúkú láìpẹ́ òyìn tí mo fún lówó pé kó jíṣẹ́ fún dp kan lè bá mi halẹ̀ mọ́ pé láti gbé kinní yẹn wá ṣùgbọ́n pé wọ́n tún pariwo mọ́ mi bẹ̀rẹ̀ wọ́n ní sọ pé five million naira kí ni nǹkan náà nígbà mo wá sọ fún wọn pé dígí ni kankan bí láńlọ́ọ̀dù wákàtí yàrá nù ọkọ̀ kìtà dígí balẹ̀ pé ẹnìkan ló ṣe ló ní dígí èmi kankan mo ní so fún gbàǹdẹ ti sọ pé ndémi claim ownership tẹ́lẹ̀ tí ẹ pé bàbá jẹ á sọ pé èmi kọ́ mo ní ara mi tó ṣe balẹ̀ nu so ọdún ọkàn tèmi ò tẹ̀ sí five million yẹn kò mú àti àwọn òpè at least two plus ilé ìgbọ́dọ̀ jẹ́ four ìjà òpè two plus ilé twenty two ni ọ̀jẹ̀ mo ṣáà ti wọ́n wúlò ọjọ́ dà but mo ṣáà nìkan ṣáà kọ́kọ́ sọ fún yín. ọlọ́run á fún yín nímọ̀ àtòyè tẹ̀ máa fi sọ́ọ̀tì ẹ̀ o because a gbọ́dọ̀ rí jígé yẹn gbé wọlé ah, padà. Ah, ọkọ yẹn lábẹ́ máa ti change náà. Mm-hmm. Ah. wèrè dàbí kíní báńkì máa fi sí ojú fi mm-hmm. ó mọ̀ wá ni mm-hmm. tó bá rí ń bá mi sọ̀rọ̀ wọ́n mọ̀ pé àwọn lásìdẹ́ǹtì owó tí ní ayé rẹ̀ ní bọ́dì ó pé àwọn máa gan wọn ò owó kan. ní mo fẹ́ lọ supply ṣe kan ní Ṣàgámù fún mi àá ìwà fún òní táàmù nífẹ̀ẹ́ ló fi ó lo ọmọ lògbó wèrè kan báyìí àwọn àbòdé máa ń ta one hundred and twenty naira wọn á sì ní orí ìrẹsà ní sáà ti lọ. olówó kò bá láńlọ́ọ̀dù ni wọn àti ẹnu máa ìwọ kọ́ lórí torí if not tó hàn pé ọ̀nàpàá yẹn bá ní kọ́ lọ gbé kínní yẹn wá fún mi bọ́dọ̀ pé bàbá wọn kò pèlè sínú àkọọ́lẹ̀ rẹ̀ pé yóò dáa fún mi tí wọ́n ń fún lówó tẹ̀tẹ̀ rí fi lọ́dọ̀ ya bàbá sí ó ti jẹ́ tán lápọ̀kàn balẹ̀ àwọn ti gba dúkìá wa tán padà báyìí. ó dà kò burú ọlọ́run afọyín gbà torí ojú ò gbọ́dọ̀ tì yín o gbogbo bí tẹ́ ti gba ìdè láwùjọ ẹ̀ tí wàá gbọ́dọ̀ lọ tẹ́ńbẹ̀ o òun nìyẹn ń sìn bùkátà ti lanu kalẹ̀. omi ló wà lẹ́yìn yóò gbúrú dupọ yóò sì nìjí àti nàìjíríà owó táwọn ohun tí ó gbúrú bọ́lá ẹ̀pẹ́. ọlọ́run akọ̀yìn mọ̀ ṣe ní tí màá ń pẹ ẹ̀mí màá ń gbà jáde ewu ni mo máa ń pẹ ìyẹn sọ pé mi kọ́ mọ́ ní o wọ́n mọ̀ pé láì kọ̀wé lé ẹ̀yìn a máa ti jíjọ fún náà ṣe. o ò ní fọ́ ìmọ̀ràn tá ò ní ṣe lórí rẹ̀ àwọn alálẹ̀ lẹ́yìn àwọn alálẹ̀ lẹ́yìn ò ní padà lẹ́yìn rẹ̀ ẹni tó bá ní kó fọ́ òun ní fọ́ o òun ní fọ́ o òun ní fọ́ o ayé le o ayé le o kò sí nǹkan kan tí ò sí mo fine. Mm. ìyàwó ẹ. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú jígì sorry. sori. oníkakúrò lé hmm. nǹkan tó kọ́kọ́ lé jígì yìí ni àtúntò hmm. débi báyìí náà jígì ló sọ́dọ̀ Ọlọ́run tó ń bọ̀ kí ló wà ń bẹ ṣàlàyé fún mi kò yé mi mọ́ o. sori gbogbo nǹkan tó bá wù kó wà níyẹ tó bá yá ó máa mọ̀ nǹkan tí ó ṣe kókó tó ṣe pàtàkì ni pé sórí jígí tó ń wò jọ torí ọlọmọdé nǹkan kan ṣe so ti yọ tó bá wá clean rúùmù bí gan má jẹ́ kí àwọn tí wọ́n wá ń clean rúùmù kan wá di pé wọ́n mọ̀ gbé jígì lọ máa gbé bọ̀ so ti yọ mọ́mọ́ tí mo sì òun ni mo fi ń wojú mi ni mo fi mọ̀ bóyá mo fáyìn kí n tó jáde àbí mi ò fáyìn gbogbo jígì ti máa ń wò gbogbo àmì máa ń jọ ọ̀rọ̀ jígì yìí nìkan ló máa ń fún mi. ilé ìtìjú fáyìn lọ olówó orí ẹ. mo ti gbọ́dọ̀ àwọn. àbí jígì kan. ó ní ó ní. tọ́lá ń gbára wa torí kò yé mi mọ́ báyìí. wọ́n ní òye ó yé mi. Ah, ẹ wo sáré dé débì kan yọ torí Ọlọ́run tó ti yọ jí kì í ṣe kókó ó ṣe pàtàkì bí mo ṣe ń wo yẹn mo ti kí n tó dé gíláàsì ni mo fi wò èmi ò mọ pé jígí kan máa ń jẹ àfi gbígbà tó pé sọmọ pé pro pro iphone ó yàtọ̀ sí ordinary iphone jígì òun ló máa fún mi ní fúta ó máa ń change picture ojú mi tí bá ti fẹ́ jáde ibi tí mo lọ òun ló ti sọ bí mo ṣe rí fún mi mo ń bọ̀. ẹ káàsán sá. ẹ káàsán o. ara sá. ẹ̀yin ni mo wá rí bẹ́ẹ̀. Eh, ẹwọn pé kò sádùúgbò tí ọmọ adé tí ò ní sọ ọmọ bọ́ì sí àdúgbò bẹ́ẹ̀. tó ah. owó kọ̀ọ̀bẹ wa ẹ máa fún eh, ọmọ. báwo ni brọ́dà mi. ẹ mú àwọ̀sà. bí ọjọ́ tọrọ owó lọ́wọ́ yìí lọ́gẹ́. Ah, ọ̀gẹ́ ẹ̀ lówó lọ́wọ́ gan ni o. ojúbàrọ̀ eh, ah. ọ̀gẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀. ṣé àyìndé fẹnu já wáyà ẹ wo ẹ má dé òun ló ń darí ẹ tọ̀lọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni pé sáìtì ọ̀dọ́ wa rè so a kàn wá but mm, bóyá kí n lọ sínú mọ́tò kí n bá wọn wá. àtọ èmi ò kí ń ṣe ọmọ ọ̀tà. mo mọ ẹni mọ yín dáadáa yìí. ṣe bẹ́ẹ̀ ni fọ́níṣọ̀ tẹ wà ní Kọ́ládé street oh, ah. lórí títì. Ah, òótọ́ ni <laughs> eh. ọmọ ìlú ọ̀tọ̀ ń tẹ́ wa pa. <laughs> èmi lọmọṣẹ́ ọ̀jẹ́. ẹ eh, mo mọ̀ wọ́n náà eh. ẹ mọ̀ pé gbogbo èèyàn ló mẹ́kun èèyàn mélòó lẹ́kùn fẹ́ mọ̀. Ah, <laughs> actually mo ń kọjá ládùúgbò yìí ni mo kàn mo ti wá ń wá yín látijọ́ ẹ̀ mo ti máa ń wá sí ṣọ́ọ̀pù yín mi kì í rí yín ó dẹ̀ níṣẹ́ tí mo fẹ́ kẹ́ bá mi ṣe mo need bed frame àwọn ńlá ẹ̀. bẹ́ẹ̀ máa rí ẹ wọ́n máa tàbá ti parí a máa invite oúnjẹ tàbá fẹ́ sí bíbá yìí ok ẹ ah ṣé ẹ máa bá mi lọ ní ọ́fíìsì lọ́hùn ni àbí. mi mọ̀ bóyá ẹ lè sáré kẹ́kọ̀ọ́ bá mi wò ó nínú mọ́tò mo fẹ́ fi kátálọ̀gì ẹ̀ hàn so tí bá pìkì irú nǹkan tí mo fẹ́ then ká lè sọ̀rọ̀ owó. òbí ẹ mọ́tò mi lè lébi ya páàkì tẹ́lẹ̀. ọ̀gá ẹ̀ṣẹ́ ah. ìgbà ẹ̀wẹ̀ tí mo wo lọ́ba àwọn. so ẹ tẹ bá wò ó màá fi èyí tí mo fẹ́ ṣe gbọ́ngàn ọ̀hún yẹn lè sọ iye owó yẹn fún mi. mú eh! ah! mi mú ayé àwọn ọmọ ilé ìdílé yé yé yá. mú mi àdúgbò a ti gbé ẹjọ́ ẹ lọ ọgẹ́ ẹ̀ máa kọ́ sọ fún báyìí ọgẹ́. person wey no get life like this no call him names. move him. Yeah, wait climb up. stay here stay here stay here. yóò rí ẹ̀ take am. lédè àlàyé jẹ́ kó rí ẹ pé o. àá fi bọ̀ kọ́ màá ní ìfò. bàbá o. ẹ kú iṣẹ́. ọmọ àìt. jẹ́jẹ́ ẹ tú ojú ẹ fún mi. tí n bá tún gbọ́ pẹ́kẹ́lẹ́ mi ẹ̀yin kí atọ́ni ò ní jèrè ẹ̀. òun bá ti yanjú ọ̀rọ̀ yìí sá. àbọ̀ lórí yìí ẹ̀ ni ìyẹn ju kí ni. dọ́dà lọ. ṣé mò ń bẹ́ sọ tó ń wojú mi àbó wọ wèrè ni. Ah. jẹ́jẹ́ sá jẹ́jẹ́ sá jẹ́jẹ́ jẹ́jẹ́ sá. mi ló mọ̀ pé. mo jẹ́jẹ́ yẹn o ti di jẹ́jẹ́ rẹ létí mi sá. lọ́ọ̀ṣì máa lọ scans mo ń bẹ́ sọ̀rọ̀ wọ́n ṣẹlẹ̀ ààrẹ tó ń pe ẹ̀ tì í bí ẹ̀ ọ̀rọ̀ òwe wúlẹ́yìn ṣé o rò pé mo nígbàgbọ́ nínú ọlọ́pàá ni ọmọ ò fẹ́ gbọ́ tọ́lọ̀ gan bá dá sọ́rọ̀ gan ní òde ìgbà mo bìrì ìfògùn jọ lọ́n lọ ọlọ́run tó wọ ọmọ ẹran dáadáa nìkan máa gbọ́dọ̀ tó sì tó ṣẹlẹ̀ níwọ̀n àti dára mi dájẹ́ ọmọ ìyá mi ọgbẹ́ni ìgbòho dídì ni wọn dígí yẹn ó ti fọ́ tán. ẹ yóò fẹ́ tó tọ̀. ó ti fọ́ mi ó ti fọ́ mi tell me some other things to do ẹ̀ níbo la kó fẹ́ wà mo ní ìdí ẹ̀. ẹ torí àwọn tí wọ́n kọ́lẹ̀ kọ́dọ̀ tí wọ́n ti kó àkófọ kófọ ẹ̀ lọ́kùn kó má lọ sí àwọn ìlú ṣẹṣẹ. jẹ́jẹ́ dígí yẹn ti fọ́ àwọn tó wá ń kólẹ̀ kó dọ̀tí pápákí àwọn lọ sí wọn ló lè kó àkófọ ẹ̀ lárí parents go promise ẹ adán kó lẹ́kọ̀ọ́ dọ̀tí yẹn àná ni wà kó òkú ẹ yẹn. for the last time dígí yẹn kọ. pé kí ni. tẹ́tì bá sórí ẹ̀ fún mi jọ. Ah, mo sọ fún yín pé jìgìtì fọ́ àṣẹ kí n bí orí ẹ̀ dànù ni. lọ́nà má ah, ṣe pa ọmọ fẹ́ pieces ẹ ni. Ah, ẹ mọ pieces mi láì sí bọ́ra lẹ́ engine. ọmọ kò ju bọ́ra lẹ́nu lọ́wọ́ mi báyìí. sórí ọlọ́gán máa disappoint ẹ ó fẹ́ gbọ́ jẹ́jẹ́ ìgbà tẹ́mi ẹ bá bọ́tán aago ọwọ́ ẹ̀ dẹ̀ máa ṣiṣẹ́ lọ. Ah. dígí yẹn kọ. ẹ ó ti ó ó ó ó ṣe kí ni ń wọ ẹ. ọmọ tó ṣẹlẹ̀ ó lè jẹ́ kó tọ́ bóde kà ló fẹ́ kú. yẹsà yẹsà yẹsà. ẹ̀ka gé ka owó ẹ̀kan tó máa fún ma sọ lóòótọ́ yá gé ka owó ẹ̀kan. Ah, ẹ má gé ka tí mo fi fa tẹ́sí bí o. yá gé ka owó ẹ̀kan. àbọ̀ ọjà wèrè ni ọjà wèrè ni kébì ló fẹ́ máa di ọfẹ́ máa fọlọ́n dìfẹ́ǹdì fún mi gbọ́dọ̀ ọlọ́run lọ́gọ́ sí. Ah, ṣé bí gbòòrò láti jọ gbọ́ ẹ̀ ṣé bí wọ́n ti jọ sọ fún ẹ ok o fẹ́ gbọ́ owó kọ́ onye ní mi kọ́ ni mo ní ó kìkì ló dé tó fẹ́ jẹ jọ lọ ó fẹ́ di property on property tẹ́tẹ̀ wà bọ́ta lẹ́yìn tí ó ẹni ah, ṣé mo rí bọ́ despite náà ń wẹ́ yàtọ̀ náà bọ́ wá ìran rẹ̀ wọ́n jẹ́ ẹni ṣe jù báyìí náà lọ dé àní wọ́n jẹ àbí ṣe nígbà tó dé ilé yẹn ni. ẹ kí ló ń ṣe o sọ ẹ́ dígí yẹn kọ. ó wà níbi tí mo gbé sí sà. níbo ni mo gbé sí. ibẹ̀ jìnnà gan. mọ́túárì ni. no ó ó ju bẹ̀ yẹn lọ torí tí n bá ní ká lọ ilẹ̀ lè sùn ká tó débẹ̀. cemetery ni. ìṣẹ̀lẹ̀ <laughs> ayé náà ló wà. around this world. nígbà wo ló sọ fún mi pé ọ̀nà ẹ̀ jìn jìnnà sáfẹ́ mo promise yín pé màá gbé wá fún yín lọ́la. bí àjọ máa lọ bí àjọ máa lọ bẹ́ẹ̀. ó lọ farawé ni sá. ẹ̀rín ẹ̀ pa mí ọbẹ̀ tí lówó lówó tán wá ń ṣe bó sọ planẹ̀tì lè abẹ́ ayé mo ní planẹ̀tì lè yàrá yẹ ṣé ilé ayé ni dígí yẹn wà. bẹ́ẹ̀ ni ọ̀nà yẹn kàn jìn bẹ̀tẹ̀ bá lè fún mi ní àǹfààní ẹyọ kan pé màá gbé wá fún yín ní àárọ̀ mo lè gbé wá láàárọ̀ la by uh, by by ọmọ àgbẹ̀ wa sẹ́wọ̀n láàárọ̀ àbí. bẹ́ẹ̀ ni sà màá màá tètè gbé wá ní bíi seven pm sà. yóò wọ wèrè ṣé pm làárọ̀ ọtún ah, ah. ti fẹ́ gba gbogbo ajé ọ̀la tán. ẹ ọ ọ sọ̀rọ̀ orí mi ti fẹ́ máa dàrú mi sà. ó gbé wá lára ọgbọ́n mi gbé wá lára. má gbé wá sà má gbé wá. ó gbé wá. pẹ̀lú nǹkan náà sà. ó gbé wá. àtìlẹ́yìn ọlọ́pàá. gbọ́ àwọn tó ń wò wọ́n sì ń train lọ́wọ́ ni ìgbọ́n làwọn fi ń sọ operation mo ń láwọn dẹ́ pé díẹ̀díẹ̀ wọ́n máa bá mi yọ ojú ẹ̀ ó ti mọ bí wọ́n ti gbé ọ lápá táàdẹ̀ ní túìtì ẹ̀. ìkàrà tó bá já lẹ́nu dàkúté ó súnjọ́ ọpọ́ ìwájú ni o ọwọ́ ni ó ṣe padà bá. bíkọ́sì mi mọ́ tó kẹ́ ẹ láàrin ọ̀rọ̀ yẹn sì ókè mo tún wáá fẹ́ ju ẹ lójú ní gbé ẹ débẹ̀ bó ṣe wà ẹ̀ ká gbà pàdé ju nǹkan kan náà títí kí yẹn bá lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mi kó lọ́sẹ̀ kan lọ́dọ̀ ẹ̀ ìyá ń kọ́. tẹ bá promise mi pẹ̀lú disappointment. no mi disappointment ń dalẹ̀ àtàbà bá a rò ní stage kan àwọn méjèèjì á kọ̀ lẹ́sẹ̀ gbára wa á sọ ní ọ̀rẹ́ méjì abẹ́ mi ìyá ń kọ́. kò sí kó tí ọ̀rọ̀ ẹ̀dùn ọlọ́run ta even though ó lè lọ́sẹ̀ méjì lọ́dọ̀ ìkọlù three days lọ́dọ̀ kò ní tó yẹn náà ní jẹjọ ló lọ jọlọ ètì tó kàn máa bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ mi ní ọkọ̀ ti bẹ̀rẹ̀ sọ pé mi ti ń dra ìdí ẹ̀dí ẹ̀ so èyí kì í ọ̀dọ̀ mi ní ọkọ̀ ti bẹ̀rẹ̀ kájọ tó kàn wọ́n náà. aládùn mi ni ìdílé ìdílé ìdílé ọ̀rẹ́ wọn náà pọ̀ ọ̀rẹ́ ni ọ̀rẹ́ kí ló tó ń rẹ́ ọ̀rẹ́ ọ̀gá ló ń bẹ̀ ẹ̀ sọ̀rọ̀ tí ó ẹ tún ṣe kí ló ṣe yín. ní o ti dọ̀rẹ́ mi o ti ah, dọ̀rẹ́ mi. yẹsà eh, eh, eh, yẹsà jẹjẹ yẹsà wọn fojú papọ̀ mọ́ rẹ́rìn ah, ẹni wèrè wo lòun yìí lọ́dún fọ́ọ̀sì rẹ́rìn rẹ́rìn ìbílẹ̀ <laughs> sẹ́wọ̀n ọ̀la o sẹ́wọ̀n lọ́la o pí ẹmu sẹ́wọ̀n ẹmu ah, ni èmi kò ní wá pí ẹmu lọ́wọ́ pí ẹmu lóòótọ́ kó máa bọ́ sọ́wọ́ àlè. àjẹbí wọn náà pí ẹmu láyé ẹni. ẹ jẹ́jẹ́ ok ok. láì mọ yes àbí o pé mo mọ̀ náà tí wọ́n ń pàdé sàǹfà. tó bá jáde sí i bí ìbọn bá ti bọ́ tọ̀tún lè mọ̀ bí wọn àbí wọn fi ìbọn sí yẹn. irọ́ wà láyé ní jẹ́ scott sam. sẹ́fún sẹ́fún rẹ̀. ọmọ tó sọ. Ah, ah, ẹ ìyàwó ẹ ah, ó ti dà ẹ wo ohun mọ̀kan tó ṣẹlẹ̀ àráyé ẹjọ́ báyìí ọ́ dìde nìsín páàkì gbogbo ẹrù tá a kó sínú tá a sáko débi ó yá máa sáré lọ páàkì wọn pàápàá. Ah, kí ló kí ló ṣẹlẹ̀ ah. kí ló dé ibo ló ń gbé gíláàsì lọ ah. ibo ló ń lọ. kí ló gbogbo sórí. kí ló ṣẹlẹ̀ gun ìwà tí nírọ̀ yìí nínú ìràwá lé oníkàmáságbọ̀n bí adé ìgbà yóò tún ní kí n máa rọ kí ló dé fi mí lọ́kàn balẹ̀ kí ló dé. ayé ẹjọ́ kọ́ wáyé wọ́n wọ́n tọ́rọ̀ mi lẹ́jọ́ tó bá jẹ́ pẹ̀lú nílùú sùlẹ́yìn ni ó yà tètè páàkì ẹrù wa mò ń dójú ọ̀tá ìwọ́n tó fẹ́ mo ti gbọ́. irú wàhálà ò wáyé nígbà wo. move, move, move. Jẹ́jẹ́. Sá. Jẹ́jẹ́. Boloda. Ẹ mo ẹ a a ti ẹ̀fẹ́ sáré débi kan ni. Ẹ̀fẹ́ débi kan. Bẹ́ẹ̀ni. Ló wà títa ni. Ẹ èmi àti ìyàwó ẹ̀. Àti tàtún. Ẹ àti ẹni tó wa ọkọ̀. Àti kíntàn ni àá mẹ́tẹ̀ẹ̀ta nìkan náà àtẹ́jì ní ọkọ̀. ó sírò ẹ̀ ṣàtàyà mọ́ kí ló dé tẹ̀yìn yòókì ńlá dé o ṣé bí àgbẹ̀mẹ́ntì wa ni pé ọ̀la ó gbé ní kí wàá bá mi. ẹ yọlá ò tí mà àárọ̀ ọ̀la mo ní kò gbé bọ̀. níbo ló wá ń gbé lọ báyìí. lọ́mọ máa jẹ yẹn o kò sáà mo pé mo pé mo gbé jígí dání bí mo ṣe wà yé mi mo pé jígí mo gbé dání. ọ̀ gbogbo jígí dání tinubu bá bí mi ní mo náà jọ máa jẹ màá ní ká fìbọn fọ orí ẹ̀ tó ní jẹ bẹ́ẹ̀ mọ́. ẹ ló ṣe bẹ́ẹ̀. jẹ́jẹ́ ah, ah. jìgìtì break up ó pọ̀ ó pọ̀ ìmọ̀ ríra mi mẹ́mọ́. irọ́ orin yìí ó kàn lè jẹ́ àfọ̀dì. tó yẹ wẹ̀rẹ̀ ni ah! tó yẹ wẹ̀rẹ̀ ni tó bírèkì ẹ̀ ah! ah! dédé bírèkì ọ̀bì mi rọ dédé sá yẹ yẹ dédé ìbò yẹ òkú gbé. kárátà John tó wà nínú sítórì yìí kí ló ṣẹlẹ̀ sí ní ìpadà rí kankan pa. yeah because àwọn characters tí wọ́n ní ṣe gbọ̀ngàn pẹ̀lú sítórì wọn ṣe sí i but if you wan to do something about John ẹ jẹ́ kí n explain nǹkan tó ṣẹlẹ̀ sí John Jọ́ọ̀nù. Mo wí náà, ojú mi ò lè tàn mí jẹ. Kò sí bí jàpá ó ṣe rí tó lè mọ̀ pé ìjàpá lélẹ̀. Jọ́ọ̀n. Kí ló ṣẹlẹ̀? Jọ́ọ̀nù. Ìwọ wá dẹni tí tí ń jẹ búrẹ́dì láì mú mi. àmọ́ o mi o jìnnà sí mi tó báyìí. dóhùn wọ́n náà ṣe yàn bẹ́ẹ̀ ìwọ tó jẹ́ pé ẹ̀kú jẹ́ ìdànù báyìí ni ó. kódà kéèyàn ti mọ̀ ẹ̀ tó mojúṣe ẹ̀ ó fún yàn. à irọ́ irọ́ ọmọ akílápàtà ẹ̀ kò gbọ́dọ̀ mọ̀ ọ́ dínkù. àì lọ́kọ́ ńlẹ̀ ká jọ́nù eh, eh, eh. ah! jọ́nù fọkàn ẹ balẹ̀ n ó fi nǹkan ta ọlọ́rẹ̀ n ó fi nǹkan ta ọlọ́rẹ̀ ah! wọn gbọ́dọ̀ wù bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ fi ọ́ lẹ̀ báyìí hmm. wàá gbọ́ sórí nǹkan tí mo fẹ́ fi ta ọlọ́rẹ̀ yìí àwọn ńlá mi ajé pè é. sórí yíyí tí bá ti parí iṣẹ́ sára ẹ̀ tán òun lọ́ wàá lọ gbé síbi tó ń fẹ́lẹ́ dá ẹ̀ pamọ́ sí àgbọ̀ òun gbọ́rọ̀ mi ẹ̀ tó bá ti jí láàárọ̀ ìdájú pé bó ṣe ń bó ṣe ń jí láàárọ̀ kò ní jíjì bó ṣe ń jí láàárọ̀ kò ní jíjì torí dọ́ọ̀nù tó bá ti jí láàárọ̀ rájò gbígbé ajé yìí ajé ti yálé ẹ ajé ti bẹ ẹgbẹ yọbẹ ẹgbẹ yọbẹ ẹmu yọbẹ ẹgbẹ títí ayérayé àfàìsá bẹ́ẹ̀ ni ò ní rí bẹ́ẹ̀ o. mú nǹkan wá jọ́ọ̀nù ah, bí n bá gba nǹkan lọ́wọ́ ẹ̀ ajẹ́fáláì ló lè rí i. ìwọ̀n ìgbà nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọmọ yìí pé gbogbo ìwà tẹ́lọ̀ ń bá wù bẹ́ẹ̀dá bá ti fẹ́ wù àpò ọmọ ìwọ́n ti ẹ̀sìn ńlá gbogbo nǹkan téèyàn bá ti ẹ̀dá ó padà kéré ẹ̀ ẹ wo ibi tó igi tó gbomi sí ìrọ̀fẹ́ kéré gbé rẹ̀ lórí tó ti gbọ́ wọ́n fọkàn ìbàlẹ̀ mọ́ mú nǹkan kan wá ẹ ẹ wàá mú nǹkan hmm, ọ̀la ọ̀la ọ̀la ọ̀la Eh, nọ́mbà rẹ nìsín màá ti gba nọ́mbà rẹ nìsín pé ọ̀sítà tẹ̀lé kọ́kọ́ fọ́. tó fojú kàn mí wà á ráyè jẹ wà á rí bá ti ṣe wà á rọ́nà gbégbà ajé àfilé ẹ̀ ṣe bù. Okay, sir. Yes, sir. Thank you very much, sir. Eh, mo máa dọ́dọ̀ yín sìn. Thank you very much. God bless you, sir. sáà tí ì rárá yìí eh, èmi kọ́ ló ń wo yìí

òun náà ni mo so mo á ní eh, one thousand. one sọ sọ sọ kí kí ló dé náà tó ní gbèsè lọ́rùn tí ó tó máa jẹ gbèsè ní ìkú sọ gbèsè sí ọ̀nà ó ti jẹ mí lówó tẹ́lẹ̀ náà ó tún fẹ́ yá mi. mo fẹ́ lọ sí iṣẹ́ mi tí má dẹ̀ ti dé láti gbọ́ ọmọ màá lówó dáa tó ilé tí fẹ́ yá mi mo máa rí san pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì náà so mo máa ló máa wá san padà fún wọn. owó owó tó fẹ́ gbà kí ló fẹ́ fi ṣe. mọ́tò ṣé mo lè lo ẹgbẹ́ jẹ́ kí n fún ẹ lóko mi lè fún ẹ lówó mo lè fún ẹ lẹ́gbẹ́ ó máa gbẹ débi tó ń lọ direct ó dẹ̀ ti dàjẹ́ mọ́nà yìí. ó fẹ́ gbé láàrin mi àti ẹ ti máa fún ẹ ní pé one one one thousand máa fi gba two thousand. ti máa ní máa rí sọ. that's true. mo máa sọ ó dà máa sọ twenty thousand. o lè san twenty thousand. àdéhùn ni o John àdéhùn ló ń ṣe o. àdé lágbára Ọlọ́run gbogbo tí ò ní mú ẹdẹ kò ní ṣẹlẹ̀ ẹ ẹ tó bá ní kọ mọdé máa pa á ẹni tó tún sọ pé kó má tún dé màá tún pa àwọn náà wà tán sọ sí i ní sòrò ṣe old man lọ́dọ̀ ní ní wọn. ọmọ ìjọ ń jìbìtì wo gbogbo ṣe sáré. bí John ṣe jáde nílé lọ́jọ́ yẹn tó gbowó lọ́wọ́ láńlọ́ọ̀dẹ̀ yẹn hmm. ó kàn lọ ní accident tó ti ní. wow. yeah so òun gan padà wálé mọ́. ìyá ó mì pé kò padà rí mírọ̀ yẹn lò ní. not at ah. àwọn tẹ́nàntì mi kan wọ́n nílé yẹn àwọn náà ń lo mírọ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀. ìyá well it's a nice treat. Uh, thank you. We can, I can invest on it. Oh, thank you. Ma. You're welcome. Uh, kí wá ni budget sẹ́yìn ní òpá lè work around? Apá pàwọ̀ náà o lọ sọ fún àwọn onígbà yẹn pé ó yà kó má sọ ó fẹ́ mi ìwọ ni o bẹ́lẹ̀ yẹn lọ ìwọ ló ti kàn ta ni á nínú skul àbí lórí burúkú ni ṣé ìbọn ní kó má graduate nínú skul yìí ni èmo fún rìpítì ni ọlọ́nsẹ̀ èmi náà ṣe ń wò ó pé níbo ni ìpàdé wèrè àtàsíwìn òfin mẹ́ẹ̀lì lé mi kiri o tún lọ ń sẹ́ndì lẹ́tà ní post office mo fẹ́ rí mi o fẹ́ rí mi dáhùn pé kí ló fẹ́ rí mi fún olórí burúkú ni ẹ ṣá. ókè ṣé torí ọ̀rọ̀ ọ̀run ìlò ìfẹ́ rí mi ó dà ṣáwọn ọmọ bá ẹ ló sọ pé o gbowó lọ́wọ́ àwọn. ẹ tó gbowó lọ́wọ́ àwọn ni. wọ́n sọ̀tọ̀ bí ẹni kò dáhùn ó gbowó àbọ̀ ògbowó. wá ìyá yín sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ ń dún ó lè jíìpù náà voltage la ó lè fọyọ̀ náà ah, pàpà. ó lè máa ṣòfò ni ta ló fún ẹ ní kọ́lẹ́jì fún èmi kẹ́ẹ̀tì ìwọ ń tẹ ta ló fọ̀rọ̀ sílẹ̀ nù ẹni tó ní kó máa sọ̀rọ̀ kò ní jà fún ah, ah, ẹni tó máa wọ ah, ẹni kọ́ lẹ́jọ̀ kò ní sórí rẹ ẹni tó wọ kéde sí ọlọ́run kò ní sórí rẹ ọ̀yà sọ́ọ́rì ìwọ ìwọ gbogbo orí burúkú tẹ̀ ń ṣe yìí gbogbo eré yìí kò kí ń ṣeré inú school if you know say you get body you fit get am gan body ọ̀yà ẹ ka pàdé. we go down pàdé pàdé. Uh-uh. I want you to check me out. Uh-uh find you come on. Mm, thank you. <laughs> mo ní kí n sọ fún ẹ pé mo ti fẹ́ máa lọ sí office dinner wa. oh office dinner. yes. Ah, okay. Do you like what I'm wearing? Very good, perfect. Ah, aṣọ tó wọ̀ yìí ó fit office dinner. Ẹ ṣé gan ni. Mm, mm. Ẹ kó tó máa lọ ṣe ti ṣe ètò oúnjẹ mi. Ah, baby, you should always trust me. Rice wà nínú microwave and stew wà lórí gas. Very good. Okay kò sí wàhálà you just take your time go have fun okay. àti kó tó lọ mo fẹ́ kó bá mi arrange mọ́ínmọ́ín àti custard o dẹ̀ mo bí ṣe máa ń like mọ́ínmọ́ín mi tún máa ń fi àwọn different different things like you know um, eh, fuku ẹ̀dọ̀ ẹyin ẹja very good i love you so much huh? have fun. má dé gbàgbé eléwé ọkọ olùmọ̀ ń dùn jù. mọ́ínmọ́ín eléwé.